الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أعمالنا من يهده الله فلا مضل له أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون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 lè fi fi àánú rẹ̀ tó fi dá wa padà sí gbogbo ayé ìrìn ọjọ́ kejìléní nínú oṣù sọ́fàbù ìwọ̀n ọdún kan àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti mẹ́tàdínní ìjọba tàbí السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته. Hello, أنا أما تسواج لنا كتاب الأدب المفرد الإمام البخاري رحمه الله بتي عبرنا أننا نتي أخي ولسل هنا باب باب المسلم فسوق هنا نوجونا إذا أولي ميجي أوتو باب ojú ọ̀nà kan ní ń sọ nípa pé kí mùsùlùmí máa búra wọn. ẹni gbàgbọ́dọ̀ kan hadithi tó wà lábẹ́ rẹ̀ sí àkọ́kọ́ yẹ̀ wò òun náà ni hadithi ọgọ́rùn-ún mẹ́rin àti mọ́kàndínní ọ̀gbọ̀n fọ́ọ̀tù náà ni حدثنا إبراهيم بن موسى حدثنا قال أخبرنا يحيى بن زكريا بن أبي زايدة زكريا بن أبي إسحاق محمد بن سعد بن مالك عن أبيه عن النبي صلى الله عليه وسلم قال باب المسلم آه إنه حديثنا حدثنا إبراهيم بن موسى إبراهيم بن موسى حدثنا أبا عصر ونياحي بن زكريا أفهم من ربي ọmọ àbí zahira alọ́ alásọ̀dọ̀ زكريا zakariya náà lọ́wọ́ صدر ابي اسحاق rẹ̀ ṣáàkì lọ́wọ́ alábọ́dọ̀ Muhammad musaad malik yẹn náà ní bàbá òun lọ sọ̀rọ̀ ọlọ́rọ̀ yìí wá látọ̀dọ̀ anábì sallallahu alaihi wa sallam kí lọ́rọ̀ náà àwọn àtàwọn àǹtàyàn ń pariwo gidigidi gan ni o tó kí lọ́rọ̀ náà ọ̀nà ìsìbáàbò ilé mùsùlùmí kò tó èébú kí mùsùlùmí máa búra wọn àìnígbàgbọ́dọ̀ kan kí ni wọ́n ń pè ní kùsùn kò tó kaba ní alifẹsẹ lọba òun náà ní alikoro jíjáde aa nínú sariya kaba ní alikoso awo alifẹsẹ ní túmọ̀ kí ni alikoro àǹtọ́ àtìláhi ọ̀rọ̀ sóòlì ní tó ń pè ní fẹsẹ nìyẹn jáde kúrò nínú tẹ̀lé tọ́lọ́run àtòjíṣẹ́ ẹ̀rí wọ́n ní lọ́wọ́ àṣẹ yìí pé ìjúwe ìmọ̀ òfin ẹ̀sìn ọlọ́run la fẹ́ fi wò wọ́n lágbára jẹ̀kẹ̀ gan lọ. ìyapa kéré sí ó tóbi ju ìyapa lọ ìdítọ́ lágbára dé. tábàáwò hadith yẹn a máa rí níbẹ̀ sàbí muhakil muslim ní bàbára ìwọ mùsùlùmí ẹ̀rí والحكم على ما سبه بغير حق بالفسق àti gbígbé ìdájọ́ lórí ẹni tí bá ń lọ kó mùsùlùmí ìpérúfẹ́ ẹni bẹ́ẹ̀ ńkọ́ ó jáde kó nu tẹ̀lé tọ́lọ́hùn àti tòjíṣẹ́ òun ni hadith yìí kọ́ alọ́kọ̀ pé ìbáàbòlì mùsùlùmí fóṣòkò mímọ abó mùsùlùmí ìjáde kó nu tẹ̀lé tọ́lọ́hùn àti tòjìṣẹ́ ọlọ́run. hadithi tí ó tún wà lábẹ́ báàbò yìí wọn ni ni muhammad wọn ni hadithi ogorun mẹ́rin àti ọgbọ̀n. حدثنا محمد بن سلمان قال حدثنا عبد بن سليمان قال حدثنا هلال بن علي عن انس قال لم يقل رسول الله صلى الله عليه وسلم فاحشا ولا لعانا ولا سبابا كان يقول عند المحكمه أنا طيب. يعني حديثي يعني أخرجه المصنف آه. الأدب أنا يعني حدثنا محمد بن سنان محمد بن سنان حدثنا حضراني حدثنا فليح بن سليمان فليح بن سليمان نزل هلال بن علي لو على قدر أنس Anasu Malik radiyallahu ta'ala anhu Anasu Malik tọ́jú ọmọ ọdún ojúṣe ọlọ́run àgbà yìí pé ọ̀rọ̀ tó ń fẹ́ sọ yìí òun fẹ́ sọ ìwùwà sí ojúṣe ọlọ́run wọn ni lamiyekun Rasulullahi fahisha wọn ní sẹ́rí ojúṣe ọlọ́run yẹn lamiyekun fahisha kìí ṣe ọlọ́rọ̀ ṣàkàṣàkà ọlọ́rọ̀ bàjẹ́ wọn lálẹ àrẹnà èyí tí ọlọ́run yìí dẹ̀ ṣe lépè èpè tó ṣe fáwọn míì wọ́n dẹ̀ ti bá a sábà pàápàá jùlọ wọ́n ti mọ ọmọ àwọn oníṣẹ́ ọwọ́ kan bí àwọn mọlémọlé bí àwọn kanlékanlé bí àwọn ọlọ́kọ̀ èpè èyí ṣe oníyàn máa fi ń sáwàdà tó ẹni tó bá ti fẹ́ pèrè lọ́mọlẹ́yìn ànẹ́bí ọgbọ́dọ̀ jìnnà tọ́lá anabi tí wọ́n fẹ́ fi ra rẹ̀ jọ lámì ẹkùn ńlá àná anabi ò kì í tẹ̀lé pé kódà sọ wípé wọn ò gbéhùn dìde pé kóun máa wọ̀nyẹn lé pé ẹni tó bá ṣe nǹkan tó ṣe pé ó ti bá wọn nílá ó ti bẹ̀rẹ̀ sí ké pẹ̀lú lẹ̀ lójijì ọlọ́run kan máa ṣe náà ni pé kọ́láwọn kọ́ fún ní ìdáyà bẹ́ẹ̀ kọ́ fọ́ ní àmọ́ torí kò yé ni tó bá yé kò ní ti mú lóńsì anabi ò kì í ṣe lé ìpè kẹdẹrí àríwáńgọ fún alọ́pọ̀lọpọ̀ gbà kò sí gàgà kan tọmọ máa di àgbàlẹ̀ kan náà yẹn ìpè ọlẹ́sì máa lọ ọ̀rọ̀ sí sánmẹ̀rà yìí tí ọba ti ṣe déédéé ẹni tí yẹn sọ ìpè yẹn bá báyìí á padà sọ́dọ̀ ẹni tó kí ni o tó ṣe pè ní yẹn rí gbọ́dọ̀ lọ ṣe sí lóòótọ́ yẹn ṣe pé fún yàn kò ṣe fún yàn ká má ti ṣe ṣe ọjà èèyàn bá máa fẹ́ ọjọ́ agbègbè yẹn bá ń ṣiṣẹ́ àdúrà wọ́n ṣàdúrà fún wọn ṣe fún àdúrà máa bà ọmọ yẹn pé ìyẹn tún tẹ̀ máa ṣe rẹ̀ àlà ní èpè tí yẹn máa máa yẹn á fi lówó ni ọ̀sẹ̀ òun fi ìgbà ah, tẹ̀bá ní ìsepè mo fi jà nẹ́bí inú òní anẹ́bí inú òní sépè anẹ́bí inú alẹ́ sọ̀rọ̀ àtọ̀ sẹ́lá ó bẹ ọlọ́run ọba nípa nǹkan tí ìrísí rẹ̀ tó ti rí ìrísí dẹ̀ làgbà ọdẹdẹ jẹnẹrẹsàn mẹ́sàn báyìí wọ́n dìde lórí ẹ̀ báyìí wọn ò sì gbọ́ tọlọ́run wọn kọ tọlọ́run tí sọ fọlọ́run pé àwọn èyí bóun sì ṣe ń wọ yìí sẹ́wọ̀n ayé ká fọ́ àìbùnùdúró ìdí náà sọ ó ní mọ̀ nǹkan sábà òbí má yára àrọ́hùn máa yẹ̀dínú ilẹ̀ ìhì máa nà á ó ní ẹni yìí ó tọ́ báyìí fi ohun tí ò rí tó fi wé ohun tó rí á dẹ̀ fi ohun tí ò rí hàn báyìí ìyẹn ni wípé ihun tó jìnà ìwọ̀n tó súnmọ́ yóò fi ìwọ̀n tó jìnà hàn. ìwòye nàbí láyé nù alẹ́ sọlá tó sẹlẹ̀ pẹ̀lú bí odidi yanni ikọ̀ mẹ́sàn oríṣiríṣi rẹ mẹ́sàn wọ́n ń dìde lórí ẹ̀rọ yìí fún ọ̀dẹ ti gbọ́ tọ́ba sára ní nǹkan kódà tó lè tó bẹ́ẹ̀ gan dára yóò fi bọ́ lórí àgbẹ̀gbẹ́ wọ́n láyé lè dùn pé àwọn eléyìí ẹ̀la fàjẹ̀rọ̀ kàfàrọ̀ rọ́bì la kásàlà ọ̀là ọ̀bì mínẹ̀lì káfìrí náà lówí àyọ̀ká àwọn onígbàgbọ́dọ̀ ló máa wà wọ́n láyé lè dùn torí wọ́n bí kéní wọ́n bí kejì wọ́n bí tí Ọlọ́run bá fẹ́ lókun ṣùgbọ́n àwọn èyí kẹfìrí ló súnmọ́ pé wọ́n máa bí èyí wọ́n á lè pè nínú ilé ilé pè ń bẹ́ pé gbogbo àwọn nǹkan tí òfin ṣe fi sáwàdà ẹlòmíì á máa jẹ owó gbóná á lóun fi jọ ìyàwó ànẹ́bí à ah! ìdarí àwa ni ọ̀nì gbogbo wóróworó bẹ́ẹ̀ yẹn ò ní máa dákọ̀ ìyàwó àwọn ànẹ́bí síbẹ̀ kí àwọn ìyàwó ànẹ́bí kan tún jowú wàláhì tọ́ bá rí bẹ́ẹ̀ ń tó tọ́ wọ́n tẹ̀ túbà. ẹ wà bàbá kan náà àwọn yàrá sọ dáa lórí yàrá sọ síyà wọn ni àkọ́dà rẹ gí ni rẹ gí òkùté òkùté kúrúmbété hàn èyí tí aláwọn ni ẹ ọ̀rọ̀ rẹ tó sọ yìí tọ́bí kán sínú omi báyìí omi tó dùn gbogbo omi tó wà ní ayé yìí dẹ́sìn máa korò ní wọn gbà ah, mo ti ba dójú ẹ pẹ̀lú wọn báyìí láyé òun kò ní wáyé bẹ́ẹ̀ tọ́ba ṣẹlẹ̀ sí wọn tí rírọ̀ bá mú wọn wọ́n dẹ̀ túbá lórí ẹ̀ torí wọ́n mọ̀ yìí pé nǹkan táwọn ti yẹn kù díẹ̀ kà ẹ̀ ọ̀fà wò ó ṣe kínní àtọ́ pé òun sàkọọ́lẹ̀ lórí ẹ̀ wọ́n dẹ̀ túbá lórí ẹ̀ wọ́n túbá lórí ẹ̀ ìjọ́mọ nìyẹn ló gbé wọn ju ìjẹ́yàwó ti ọlọ́run wọ́n sì túbá lórí ẹ̀ tóbi ẹ̀gbẹ́ kò sáàyè fún yẹn kéèyàn máa wúwa owó owó bóbìnrin ọba jowó ọbẹ olódù wórówóró lélẹyìn bóbìnrin bá jowó ọdẹ tí màá sọdẹ nínà tọ́lá àwọn ìyàwó àdẹ́bí tó fẹ́ wọ́n ṣe ṣùgbọ́n padà tó bá lórí ẹ̀fẹ́ wọn táwọn sì yíkù díẹ̀ kàdó ìjọmọ nìyẹn ni ọlọ́run tẹ̀ ti forí jì wọn gbogbo àwọn sábẹ́ ọjà ọlọ́run ti forí jì wọn. irú ètò ipá wò ní dáadáa kẹta lè sọ fáwọn àti táwọn fi pa àìdá yìí rẹ ọfẹ́ sí lọ́dọ̀ ọjà. tó nípa bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn agbọ́dọ̀ máa sọ ẹlẹ́ni ọba tó ń gba wọ́n ní ìjọ ń dòdò òun fi jọ̀yà wá ìṣàlẹ̀ wá wá gbádùn ọmọ ẹni wọn ń pè ní àyìn ìṣàlẹ̀ wọ́n di aláwọ̀ tàlà àná ìnáhà sèdè kọ́tó bíntó sèdè ọmọ ẹni tó ń pè ní àbóṣe bíi tiẹ̀ ní tí nǹkan kan bá tọwọ́ wá báyìí wọ́n dẹ̀ tó bá lórí ẹ̀ nígbà táwọn sàlám padà fi hàn wọ́n pé kíní yìí èsì ẹ̀ wọ́n gbọ́dọ̀ káàdọ̀ wọ́n fi jà nẹ́bí lóru ọmọ ọdún sọ. gbogbo àwọn ànẹ́bí ọlọ́run ò ti ṣe lépè. ànẹ́bí náà wá ní ó ní àfàwọn anẹ́sùn ní nígbàgbé ọdún mẹ́wàá tó ń bá ànẹ́bí lò. sẹ́nìkan ní wàyí wáyé ṣe wàyí sáré láà sí pé fọdún mi. ájọ ọdún àti nǹkan àdéhùn yìí kọjá sí. ni wọ́n bá ní kẹ́nì kọ̀ọ̀kan máa jáde tí wọ́n ní ro dáadáa ro dáadáa o fáyọ̀ ọlọ́run ò tọ́rọ̀ òkúta tó wà ní sẹ́mẹ̀ yóò já nílẹ̀ kan náà tó fi sọ pé ọbẹ̀ ti parọ́ gbogbo ọdún yìí kólẹ̀ tó o ṣe pé. àwọn àdàzùn ọdún mẹ́wàá táwọn bá nẹ́bí gbé ń tà wọn o làmìyẹ́kùn làánà ìṣẹ̀lẹ̀ pé. wọ́n lọ sábàbà ìdí ẹ̀sẹ̀lẹ̀ kébù ẹlòmíràn yẹn mi ṣe pé ń tẹ̀mí sùn bẹ́ẹ̀ bù yìí bẹ́ẹ̀ bù yìí ẹ̀rí. wọn ni káànà yà kúló àyíndàlì máa ṣàrà wọn ní tí ìbínú bá ti dé sáà nàbì sallallahu alaihi wasallam ẹrì wá ọ̀gá máa ń sọ pé tọrọ kìnìún kan bá ti kó lẹ́nu ìka ló kù jẹ ọkà ìwọ̀n tá níbi máa wí náà ni pé màá làwù táàrí bàjá bí inú ìwọ̀n tá níbi máa wí náà màá làwù táàrí bàjá bí inú ẹni ojú rẹ̀ yílẹ̀ kíni ṣe é ló fojú gbolẹ̀ ọjọ́ ìpè ṣùgbọ́n kì í ṣèpè torí pé lóhùn tí wọ́n lọ gba ọgbà jùmọ̀ lọ́dọ̀ àwọn lára tí irun kan máa bá yẹn sọ̀rọ̀ kó tètè má gbọ́rọ̀ yìí kó sọ pé sàkè látìká ó mọ̀ ní ṣé ìyá rẹ̀ ń rẹ̀ wọ́n fẹ́ fi ta yẹn jù ó ti á dì bínú tẹ́yẹ́yẹ́ nítorí tí ọlọ́run máa rí náà ni pé máa làwù sáré bá jábí inú kí ni ṣe é ti ń fi ti ń fojú rẹ̀ mọ́yé pẹ̀ ti ń yíjú mọ́yé pẹ̀ kí ni ṣe é ọmọ àti fojú gbolẹ̀ ó ti fojú rí yíyé pẹ̀ báyìí gbogbo òbínú ti tán náà nìyẹn ní wọn lọ́ọ́ jíṣẹ́ ọlọ́run máa rí nìyẹn tani àwọn kẹ́tẹ̀ sọ yìí pé wọ́n ládùá ni àdúrà tẹ̀lé ni àwọn mi dẹ̀ lè pè ní ṣùgbọ́n àwọn mi òye tó rìnlẹ̀ jù náà ni pé ọgbàjúmọ̀ lórí àwọn àwọn alárúbáwá wọn ò gbèrò ìpè mẹ́. wọ́n nígbà míì wọ́n máa ń sọ pé kọ́ sàlàfùlọ́ mo ti wọ́n dẹ́gbà lérò ni pé lèláhi dàrú lèláhi dàrú kò sáájú ká wọ́n ń dàlá ẹni yìí. àwọn ni kọ́ sàlàfùlọ́ ẹ mọ̀ pé pé làwọn pè bí káwọn pé làánà òun lọ. wọ́n ní yẹn náà gbajúmọ̀ lẹ́nu àwọn alárúbáwá dáadáa sọ wọn tó sì gbà lérò òun ní ìmọ̀ ká ọlọ́run lọ mọ ilé ẹ̀ báwọn kan ti máa ń sọ ká ọlọ́run lọ mọ ilé ẹ̀ ọlọ́run mọ nẹ́mbà ilé rẹ̀ rí nẹ́mbà ọlọ́run mọ nẹ́mbà ilé rẹ̀ ẹ̀rí. nínú àgbẹ̀yìn dábàá nù hadith tá a kà fún wa wípé afáwọn náà sọ pé àlójútì ọlọ́run lámìyẹkùn fàáṣíṣà kìí sọ lọ́rọ̀ ṣàkàṣàkà lọ́rọ̀ bàjẹ́ wọ̀lá láàánà kìí dẹ̀ sì ṣe lépè. wọ́lá sábàbà yìí ti ṣẹlẹ̀ kéèbù kàánà yà kóòlù òjijì ọlọ́run jẹ́ ni máa ń sọ ẹ̀ńdàlùmá àṣàbà nígbà tí bínú bá dé kí ni ó sọ máàlàwù kí ni ṣe bínú yẹn ni ra yìí mínà iwájú yíyé àwọn òun nígbà tí kìí sàlàyé fún wa lórí kíni ọ àlàkóòlù àríyìn ìwà àtọgbọngbọn tí ń bẹ fún jìtì ọlọ ẹgbẹ zakalọhu tabaraka wa ta'ala khulqahu sallallahu alayhi wa sallam wa qala wa innaka la'ala khuluqin azim. fọ ìwà òjijì ọlọ́run fọ ìwà sí ẹ̀mọ́ báyìí ni ìwọ yìí o. ìwà òjíṣẹ́ yìí o tàwùkìlù pé mo ṣépè mo lè ń fìdí ẹ̀ múlẹ̀ fẹ́yìn ìwà òjíṣẹ́ ìwà òjíṣẹ́ mi yìí o láàlà olùkẹ́ nàrin ọ̀wà lórí ìwà tó gbọ̀ngbọ̀n ìwà pàtàkì ìwà tó tóbi. kí ló bá yọ ni pé kí ló ń fa àtọ́lọ́run fi yan àná sọ́sálá ń bẹ̀ ni pé àná sọ́sálá kì í sọ́lọ́run ṣàkàṣàkà ọlọ́run ṣàkóso ẹ̀ ṣe mo ròyìn pé kíní ẹ̀ ó ti di ìbàjẹ́ lára àwọn oníṣẹ́ ọwọ́ gbogbo àwọn bàbá sábà ń ṣiṣẹ́ agbára ìka wakọ̀ wọ́n lè sọ pé ìyá rẹ bàbá rẹ wọ́n máa kọ gbogbo pọ̀ ìbọ̀rì ni èpè wọ́n máa fi sísí sépè fúnra wọn ẹ tó sì ah, òsínbó ó lè sọ pé èmi nìkan ní ọ̀dà fún ìsinmi ni gbogbo àwọn oríṣiríṣi jáku jáku jáku jáku gbogbo àwọn fáṣù bẹ́ẹ̀ kò sí tó jìṣẹ́ ọlọ́run. ìyàwó ẹ̀ka àbíṣe wa ti gbà ní ẹ máa ń wọra yín lépè mo tọ́lọ̀ fi fà nẹ́bì mọ́ ni ìpè ìwà ẹ̀ mọ́ kéde ẹ̀sẹ̀ lépè ìṣẹ̀lẹ̀ ìwọ. wọ́n ní hayyal muslimin nígbà tọ́lọ̀ ti wá rí báyìí pé ẹni tá a sọ pé a fẹ́ wà lórí ìlànà rẹ̀ bó ṣe rí ni àti ohun bá mùsùlùmí ni yíké káwùwà gẹ́gẹ́ bí ìdánimọ̀ gẹ́gẹ́ bí ànẹ́bí sallallahu alaihi wasallam káwa náà má yà fàṣìṣì ọlọ́rọ̀ bàjẹ́ ẹ̀rí ẹ̀sìn máa ya ilé pè ká máa ya ilé kéèbù hadith mi tó tún wà lábẹ́ ìmọ̀ abú mùsùlùmí wọn ni hadathana Sulaiman bin Harb. hadathana Sulaiman bin Harb qal bin Musa Zubair عبد الله عن النبي صلى الله عليه وسلم باب المسلم السوق فقتاله كفر hadithi ọgọ́rùn mẹ́rin àti mọ́kànlélọ́gbọ̀n yìí wọ́n ní haddathana suleiman bin harb suleiman bin harb sọ fún wa wọ́n ní haddathana shu'ba shu'ba lọ́wọ́ alásọ̀dọ̀ zubayd zubayd ní mo gbọ́ abawa'il abawa'il lọ́wọ́ alásọ̀dọ̀ abdullahi bin mas'ud ẹ̀wọ̀n kọ́ máa ti dá fún abdullahi kání wọ́n sọ yẹn abdullahi bin mas'ud limada nítorí pé àwọn àbádìlà tó kù hum asgaru min abdullahi bin mas'ud sọdí ẹ̀ ń sìn. òun náà lẹ́yìn máa bá nù hadith ń pè ní ibnu om umm, abdullahi bin mas'ud radiyallahu ta'ala anhu ọlọ́run làgbà àwọn yòókù ọmọdé ni wọ́n wọ́n kéré sí afa abdullahi bin mas'ud. afa àwa èlé lọ́wọ́ alásọ̀dọ̀ abdullahi bin mas'ud radiyallahu ta'ala anhu ọlọ́wọ́ alásọ̀dọ̀ anú sọ̀tẹ́lẹ̀m dípò òjíṣẹ́ ọlọ́run ní sibabul mùsùlùmí sọ̀kùn kí mùsùlùmí máa bú mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ìjáde kó nù tẹ̀lé tọ́lọ́wọ́n àti tòjíṣẹ́ ni ọ̀kìtá ló kù ìwà kàndí bá jà tààrà pé kó dìjà gan àìnígbàgbọ́ náà làwọn yẹ ká farabalẹ̀ kéwò kófòrò táwọn yìí kófòrò dúnà kófòrò gẹ́gẹ́ bá a ti ní kófòrò akbar a ní kófòrò asghar wa hadha kófòrò asghar nọ̀rọ̀ bó ti òun náà ní kófòrò nàìmá. كفر النعمة أي كفران النعمة والإحسان kéèyàn rí dẹ̀ra kọ́ má lè dúpẹ́ rẹ̀ irú kúfúrú yẹn lélẹ́yìí ẹni tó ń bójú wọlé rò pọ̀ ọlá bá àwọn lóye báyọ̀ kó dúpẹ́ bọ́lọ́run sì sì wọ́n ni tọ́wọ́ á ṣèmú lẹ́ni tí wọ́n rí ìbúlá rẹ̀ ẹ̀rí nítorí pé nìyẹn ń kọ́ ó ti ṣe kí ni o ní wọ́n tó ṣe yẹn iṣẹ́ àwọn àlèkàfàrà jì í àwọn kèfèrí iṣẹ́ wọn ló ṣe ẹ̀rí wọn ní àti pé gbólóhùn tó jíjọ́ lọ́n fi lọ gbólóhùn kúfùrù tó wí yẹn ìyá ni wọ́n lárọ́ wọ́n lárọ́ fàálà wọ́n nàkírọ́ alẹ́ ìhà ó jẹ́ kí ìyá ni wọ́n ó jẹ́ kó ní ìpọn yá ìwà yẹn ọ̀dà mùsùlùmí mùsùlùmí àti mùsùlùmí ń jà àdìgílẹ̀ ó ṣe é lásọkùnù wọ́n ṣàdìdáadá nàkìrọ́ ó tún wá jẹ́ kí àtakùn yẹn nípọn wọ́n fi hàn yín pé ìlérí ni gbólóhùn kò sódà ẹni tí bá ti ń gbọ́ kófùrù yẹn báyìí yóò tètè yẹ̀ bá pé ẹ́ àhẹ̀mí kọ́ mi ò bá mùsùlùmí já mi ò bá mùsùlùmí ẹgbẹ́ mi já àyẹ̀ nígbàgbọ́ ọlọ́run pé lóòótọ́ kó lè yọ kó nínú ẹ̀sìn yẹn yẹn afa alḥaafir hajar alasqalani rahimahullah nínú fathil bari sharihu kini o sahihil bukhari afa ni pé yìí ti pé wọn dáná sọsọ láńgbà lérò òun ni pé ẹni dọ́bẹ̀ ti bá mùsùlùmí jà ó ń dọ̀ òun ti jáde kó nu ẹ̀sìn yẹn yẹn o ọkàn sọ̀rọ̀ yẹn yanni mubalagha fi tahzir. ó fẹ́ dógóńgó níbi ìsọnilára ṣe mùsùlùmí ká má búra wa o bá bá búra wa kí ká tẹ̀ má jíjà òfẹlẹ̀ ká má jà ẹ̀rí wọ́n lò náà ni òun ni àwọn hadith ìṣàfà àtọ̀rọ̀ ọlọ́run dẹ̀ ti ṣàlàyé tẹ́lẹ̀ pé inna Allaha táwa yẹ pé kúkúrú yẹn yẹn ní bọ́lá òun ti sọ tẹ́lẹ̀ dádájọ́ ọlọ́run ọba kò ní forí jìyàn kábí kẹ́kẹ́ kéjì ẹnu ìjọsìn ṣùgbọ́n wọ́n yẹ kí ló máa dún ẹ̀dá ẹlẹ́ká lé wọn yẹ ṣá ṣùgbọ́n tó bá yàtọ̀ sí ìṣẹ́bọsọ́ ọlọ́run ọlọ́run máa forí ẹ̀jẹ̀ ni tó bá fẹ́ kádẹ̀ má gbàgbé pé téèyàn bá fún yẹn sẹ́wọ̀n fún kò tó ṣẹ̀bọsọ́ ọlọ́run èèyàn bá yẹn jà tó tó ṣẹ̀bọsọ́ ọlọ́run ajálù pé yẹn bọ́ sábẹ́ ìyànìmọ̀ sí ọlọ́run níbẹ̀ rí ọpọlọ àwọn afáwà yìí fún ọpọlọ wọn fún fún mọ́ ìpín wọn kàn máa sọ̀rọ̀ dálẹ̀ náà ìpín máa ń kọ́kọ́ sọ pé àbí kó fúlà lẹ́bi pé kí ni wọ́n fẹ́ fi báàgì ẹ̀ tí wọ́n fi sọ pé kì í ṣe kòkò mú yẹn fóònù ẹ̀sìn yẹn yẹn bẹ́ẹ̀ ẹ̀rí fáyà wọn tó lọ gbé jáde ìjà ọlọ́run sọ pé mo tí ọba ti tẹ́ bọ báyìí wọ́n máa forí ẹ̀jẹ̀ ní tó bá wù kádẹ́tì má gbàgbé kéèyàn bú yẹn sọ́tẹ́ bọ kéèyàn bá mùsùlùmí jà sọ́tẹ́ bọ kó tó ẹni tó bá wọ ọlọ́run ọlọ́run lè ṣe kí ni ó lè forí jì wọ́n kẹ̀já sí kó léwu kéèyàn bá tó bá lórí ẹ̀ ọ̀rọ̀ èèyàn léwu nàfà abdullahi ibn abbas ọdí ọlọ́ọ̀tà lánàkúmọ̀ ó ní kò sí àforíjì kan tí yẹn lè rí máa lè sọ̀rọ̀ pẹ̀lú kí yẹn máa kọ̀ntínú nínú ẹ̀ṣẹ̀ kéékèèké yẹn lè ráforíjì ọ̀rọ̀ bó ti já sí pé kò sí bẹ́sẹ̀ ṣe lè tóbi tó tí yẹn bá dẹ̀ sí wá foríjì ọlọ́run dẹ̀ sí máa foríjì ọ̀hún yẹn pé tí yẹn bá bẹ̀rẹ̀ sí ṣe kéékèèké ọ̀rọ̀ ẹ̀mí kéékèèké ẹ̀mí àkọ́kọ́ bẹ̀ ni pé yọ̀ni hadha hadith kàánà rọ́jàn alẹ́ al-murji'ah hadith yìí jẹ́ ìdésí ọ̀rọ̀ padà fáwọn al-murji'ah al-firqatu al-murji'ah àwọn tó ń pè ní murji'ah akharu al-amala iman wọ́n sọ pé iṣẹ́ ò ní pẹ̀lú gbàgbọ́ ṣebí o ti jẹ́ mùsùlùmí o bá dẹ̀ máa gbogbo ọjọ́ ayé ẹ̀ máa lọ jalè ìmọ̀ọ́nì rẹ bí ìmọ̀ọ́nì àwọn mọ̀lẹ́ka náà ló ti kò dínkù rárá àdìgbò dẹ̀ bí gbogbo ọjọ́ ayé ẹ̀kọ́ máa lọ mọ̀ gógóró ìmọ̀ọ́nì ẹbí ìmọ̀ọ́nì mọ̀lẹ́ka lórí kò dínkù rárá àdìgbò gbogbo ọjọ́ ayé ẹ̀kọ́ dẹ̀ máa lọ fi pààyàn àdìgbò máa lọ fi ṣàgbèrè àdìgbò máa lọ fi ṣe jàmbá àdìgbò máa fi pidán ìmọ̀ọ́nì ẹ̀kọ́ dà ẹ̀rí wọ́n ní ẹ̀ṣẹ̀ ò lè lápá lára gbàgbọ́ ẹ̀rí hadith yìí wá sọ pé káká yìí pé kò rí bẹ́ẹ̀. pẹ̀lú wípé ẹni yẹn fẹ́ ké ewu kí la ló dì yẹn o alo ti jáde kó nínú tẹ̀lé tọ́lọ̀ ó fẹ́ bá ẹ̀jà kí la tó ṣe yẹn o alo ti ṣe kú fún pé ìmọ̀ ni ẹ̀ ti ṣe kíni o ó ti láàyè ni ọmọ ẹ̀gbẹ́ àwọn mọ́lẹ́jì àyẹ̀wò ọ̀wọ́lé o níyẹn bí ti dẹ́sẹ̀ báyìí ó ti láàyè ni níbi ìgbàgbé yẹn ẹ̀ ọ̀pá di ìtàbílẹ̀ rà kẹ́ mẹ́ńtò sí lọ́dọ̀ tí a náà ẹ̀pẹ́ láyà zìnnì zání ṣìnà yẹ zìnnì wàhùwà mọ́kùn ẹni tó ń ṣàgbèrè òní máa ṣàgbèrè lọ́gbà tó ń ṣe lọ́wọ́ yẹn yàní mọ́jàtà mọ́jàtà zìnnà ẹ̀hù ìgbà tó ń ṣe zìnnà yẹn tí dẹ̀ ti pèsè rẹ̀ kó ṣe ṣe òkè gbàgbọ́ yẹn máa ti dínkù bó ṣe já sí pé wọ́n là yẹ sẹ̀rẹ̀ kó sáré kó ṣìnà yẹ sẹ̀rẹ̀ ó lè òní máa jalè nígbà tí ń jà lọ lásìkò tó ń jà lọ yẹn nígbà gbọ́dọ̀ ti tẹ̀ta rẹ̀ ọ̀rọ̀ mọ́. bó ṣe já sí pé ọ̀là yashrabu al-khamra òní máa mú sí hina yashrabuha nígbà tó ń mú lọ́wọ́ yẹn ọ̀rọ̀ mọ́ mi nígbà gbọ́dọ̀ ti tẹ̀. sọ nípa bẹ́ẹ̀ àwọn ọmọdé jẹ́ àyẹ̀sẹ́rí wà wọlé àwọn alòsùn nẹ̀ tó dó lórí ànábì àgbàgbọ́ ah, ti di gèfèrè o ṣùgbọ́n ìmọ̀ ni ẹ̀ máa ti kíni o àti dìgbò. Ah, hadith mi tí ó tún wà lábẹ́rẹ̀ lábẹ́rẹ̀ ìmáa búra ẹni mùsùlùmí àti ìmáa bára ẹni jà. wọ́n ní haddathana abu ma'mar. haddathana abu ma'mar qal haddathana abdulwari alḥusayn عبد الله بن رزق بن بريدة قال حدثنا يحيى بن يعمر أن أبا الأزور الديني حدث حدثه أنه سمع بغداد قال سمعت النبي صلى الله عليه وسلم يقول لا يرمي رجل رجلا بالخشوع ولا يرميه بالكفر إلا ردت عليه إن لم يكن صاحبه كذلك. سبحان الله. عزيز ẹ̀sìn wa yìí islam dábàá pa gbé dání ẹ̀sìn tá àhùn wa ẹlẹ́nu sẹ́nu èpè yẹn wọ́n kàn ju ahun yẹn lẹ̀ báyìí kọ́sá kan máa wí tó bá wù èèyàn nígbà o èèyàn nígbà fáhun yẹn Abu Ma'mar haddathana àwọn amọ̀rì sọ̀kọ́ ni haddathana Abdulwari Abdulwari ti sọ̀kọ́ wa látọ̀dọ̀ Hussein Hussein lọ́wọ́ látọ̀dọ̀ Abdullahi bin Buraida Abdullahi bin Buraida ni Yahya bin Ya'mur haddathana wọ́n ni abẹ́ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ sí ilé wọn a tún máa pè ní àdókòlè tọ́wọ́ ayé fóun lọ́gbà lérò àmọ́ bíi náà ni ìgbélé ìtì ilé wọn fè báyìí pé tó àlè àwọn lè yí sí àfàwọn àlè mu nàbẹ káwọn lè fi yàrá nìkan láfàgó gbàtọ́ bẹ̀rẹ̀ náwó táwọn yẹn bẹ̀rẹ̀ sí ní jẹ́gi náwó wọ́n fẹ́ pè wọ́n sọ pé àṣàdù àná muhammadu rasulallah wọ́n pè eh, wọ́n bẹ́ẹ̀ ẹ́ ìlànà tẹ́yìn àwọn àṣẹ nìyí bá ti rí i pé wòròwòrò yẹn ń

ọ̀sàyára ìlàfà kẹfìrà ara àwọn nǹkan tó máa yàtọ̀ gan. ẹni ọba tí wọ́n fẹ́ wò pé náà wò yàtọ̀ kọ́ lọ tú ìtàn àwọn ọ̀sàbí ànẹ́bí wò tọ́lá ànẹ́bí sálàyé pé fún àlékún mi sùn lẹ́nu. ìlànà mi dọ́wọ́ yín ọ̀sùn náà ti lè fúlàfà ìrọ̀ sídìí àti ìlànà àwọn àrólé àfinimọ̀nà ká máa látàrí ohun mọ́ọ̀rù wọn ti bẹ̀rẹ̀ náà wù. ẹ̀ kan tí wọ́n ń ju ọ̀kọ́ ńjọ́ kan wọ́n ń ju ọ̀kọ́ lọ́yà wọn bá tún fi lọ́wọ́ bọ̀ ọmọ rò ní à ọkọ ọmọ sọ pé ẹ̀rí jù dáadáa kódà mísíkì yín burú jù lọ. mi ẹ̀rí pé ọ̀rọ̀ náwó ìjùmọ̀ àwọn ni lọ́dọ̀ àwọn sàhábà ọ̀dọ̀ ti di fún ní ń dàmọ́ ẹ̀ ń ẹ̀rí wo lẹ̀ náwó tọ̀. Hmm. kì í sẹ̀rí tó ti ọ̀dọ̀ ọlọ́run wá tẹ̀tẹ̀ rí dáàbò kó ti ọ̀dọ̀ ànẹ́bí wa tóró ti sàkọọ́lẹ̀ pé ìlànà àwọn àròlé àfinimọ̀ ni. àná wá fẹ̀ pẹ̀lú náà wò pé ẹ̀ ẹ fẹ́ bá kínní jẹ́ bó di pé gbogbo àwọn èèyàn ń gbẹ̀sìn ń gba Islam fún ilé ẹ̀sìn lédè lárúbá wọn bá ń kó oríṣiríṣi èdè bọ̀ ẹ ò bédè Yorùbá wá ti jẹ́ bó ti bàjẹ́ sí ìbí náà là mọ̀mọ́ ni irú ẹ̀ náà lọ́sẹ̀lẹ̀ sóhun náà táwọn bá lọ kọ ẹ̀sáàmù nísìnyí yóò fẹ́ lu Yorùbá wá níbí táwọn bá ń ṣe àfijì àfijì pé àhánú pé ààrẹ mú pé àṣegí nìkan àwọn jáfùjáfù àfàjápè àpólà àpólà kọ igi ìsẹ́pẹ́ nì wọ́n máa wò pé wọ́n bá pé èèyàn bíi mélòó ni wọ́n wá pé dè wá mẹ́wọ́n dẹ̀ sì bí wá sí wọ́n bá sọ pé àpólà yóò kọ́ máa kẹ́ wà àpólà bò bòlà àpólà wà bòlà bò gbàgbà àjàjàgbó irú bẹ́ẹ̀ ló dé sédè lárúbá yẹn pípa àwọn èèyàn tí wọ́n ti wọ́n náà sí ọmọ ọ̀gbọ́n lábá wọn kẹ́ ń sọ bá ti bàtí bó ṣe wù wọ́n ni.

náwù yẹn ń kọ́ nǹkan tó ṣe kí ni o nǹkan tó lẹ́rìí ni o tòǹgbà tí àlẹ́ wa rí i pé iṣẹ́ ìjọba onídùn wọn ráyé mi dún àlè mo ti lọ ọwọ́ akẹ́lẹ́fà òbílẹ̀ àtúwàdì dún àlè ọwọ́ àtọ́ fún pé ẹnì hù hàdà náhàwà ní wọn bí ọ̀nà àwòyá ni yíké irú àní àpẹẹrẹ yìí ìwọ náà lo àpẹẹrẹ yìí orí náà wò ó lè túmọ̀ àlìjíhà ó lè túmọ̀ àlìjíhà ó lè túmọ̀ irú oríṣi ìtumọ̀ ni máa ń dùn. àwọn bá ní ah gbólóhùn àlíyò ní parẹ́ ń bi náà wò wọn bá ní gbólóhùn tó wíjọ yẹn làwọn máa fi pe ìmọ̀ ni grammar nahu abẹ́rẹ́ ti gẹ̀ẹ́sì ṣùgbọ́n díìlì wọn pélé ajágbé kan ti yàtọ̀ ni wọn bá ti pé àbọ̀lẹ̀ asọ̀dẹ̀ dúkùlì àwọn ènìyàn máa ń jẹ́ wọn lọ bó ti bẹ́ẹ̀ wo ni wọn fi ti wọn á fi hamza kónkóló lé lórí àyìn sọ̀dí yorùbá àti wí wọn gbélé lórí so abalẹ̀ asadi díìlì ọ̀ni haddathahu ọ̀sọ̀ fún ni òun gbọ́ abazar ọ̀ni mo gbọ́ àná sọ̀sọ́lá ní sọ́ba yìí pé láyà rìmì rajulun rajulan bil fusuqi kò ṣeéṣe ọ̀dà kéèyàn kan máa pè é ní ẹlòmíì kọ́ máa pè ní kòkì ìlágbájá yìí ká àsìkò ni ọ̀pọ̀ ọ̀ wọ̀lá yàrmí ìbẹ̀lẹ̀ kó fèrè kò sì gbọ́dọ̀ lẹ́ni kèfèrí irú èyí tó gbajúmọ̀ lọ́dọ̀ jàbàtà àtàwọn àtàwọn ọ̀rẹ́nsẹ̀ rẹ̀. ìyẹn kan gbọ́dọ̀ máa lẹ̀yìn ní kúfúrò. ìlà rìtájà ti àlè àfi kí bòkì tó pé yẹn kọ́ sẹ́rí sọ́dọ̀ rẹ̀ àfi kí kèfèrí tó pé yẹn kọ́ sẹ́rí sọ́dọ̀ rẹ̀ ìlà sọ ìgbogbo kàdáàlì tọ́ba já sí pé bó ṣe rò yẹn kò rí bẹ́ẹ̀ bó ṣe pẹ́ nìyẹn ó ń tọ̀hún ò rí bẹ́ẹ̀ sẹ́wọ̀n kọ́lọ́hún ní ọ̀yẹn torí ohun tí ó mú yẹn ni kò kí tààrà tí ó mú yẹn ni kèfèrí tààrà òun náà ní kí ni alifisku alẹ́kọ̀ọ́dí wàlkófóró alẹ́kọ̀ọ́dí tààrà ni tí ọyọ yẹn kó nu ẹsìn tọ́ba ti wá níbẹ̀ ìlọrin yẹn ti rí ìtọ́tẹ̀mí wa tọ́lọ́mùbá wa wu ẹ̀mí yẹn tí ọba rí bẹ́ẹ̀ mọ́ ọ padà sọ́dọ̀ ẹ̀ back to kíni o sender ọlọ́run gbọ́ abazar wọ́n ní mo gbọ́ anabi sọlọ àtàlà yàkọ́l tó ń sọ báyìí pé láyà mi rọ́jò ló ń rọ́jò la bill kutọ wọ́n fi hàn pé mùsùlùmí máa sáhùn ẹ̀ ìgbà kò kí lélẹ̀ ni ah, kí ló dé èèyàn gbọ́dọ̀ lẹ̀yìn nípò kì kí lágbájá ìjáde kó ń dalẹ̀ tọ́lọ́run kó ń bẹ́ẹ̀ jẹrẹ ìjáde wọn láyà mí ìbílkù ọ̀dẹ̀ gbọ́dọ̀ lẹ́ni kófòrò. ẹ̀là tàdàtì àlẹ́ àfihàn tó lẹ̀ yẹn kọ́ sẹ́rí sọ́dọ̀ rẹ̀ ẹ̀là miẹ́kùn sọ ìbòho kàdáàlì sẹ́ni tó lẹ̀ ní nǹkan yẹn tí ìbá ti ṣe tiẹ̀. sẹ́rí eléyìí ètò ìpèsè mọ̀ tó fún wa òun ni pé àwọn sàlàfíà wọn èé kàfàrà ẹni tó bá nídìí kápẹ́ni kéfì o. ṣùgbọ́n o tó wáyé pé ká sọ pé mo bẹ́ẹ̀ nìyí ṣe ó ṣiṣẹ́ kúfúrú yẹn ò ní ìṣúká lọ́dọ̀ àwọn sàlàfíà wọn ò wí dáadáa mi rọ àdìsí ta kàlẹ́ kan yẹn pé sìbáàbò mùsùlùm fòsòkò wọn sọ pé fòsòkò ni ṣùgbọ́n kẹ́kẹ́ bó ti yọ ọkùnrin ẹ̀sìn yẹn àlàyé táwọn ò ṣèlú kí mùsùlùmí máa búra wọn ó jáde kó nu tẹ̀lé tọ́lọ́run ṣùgbọ́n kí òkú nu ẹ̀sìn ayẹyẹ o ọ̀kìtálẹ̀ òkú ó dẹ̀sì kí mùsùlùmí bá mùsùlùmí jà àìní gbàgbọ́ ni ṣùgbọ́n kí èsì pé mú kó nu ẹ̀sìn o èyí tó kéré ni o wọn ò fi rin lẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá fi sun ẹnìkẹ́ tó kí lágbájá báyìí kèfèrí ni ah! ọgbàjúmọ̀ lẹ́nu àwọn ẹni tẹ́ bá rí tí wọ́n ń ṣe láyé sí bí ni wọn yẹ sá àwọn ẹni tí wọn ń ṣe dì áhùn fáwọn wà lórí ìlànà Ọlọ́run wí ànẹbí wí ìṣesí àwọn ẹni ìṣáájú ni. wàyí nẹ̀rọ minel kawari níbi bẹ́ẹ̀ wà wọn sí láàrin àwọn kawari jí lẹ́wà wọn sí. àwọn kawari jí yẹn tẹ́ pé pé ànẹ́bí ti jà yẹn látọjọ́ ayé àbí ọ̀rọ̀ òdì tá ànẹ́bí sọ ẹ̀wọ̀n fún ànẹ́bí ṣe pé ọ̀rọ̀ òdì ọ̀rọ̀ òdì tọ́gbọ́n látẹnu ànẹ́bí ó ti jà òun ẹ̀lú ohun tọ́lọ́run ti sọ pé lòpọ̀ bálámọ́ rí jẹ́ ó ṣe rí nìyẹn àfi ńgbà nẹ́bí pin ọrùn ogúnjọ́ kìíní àná ọba ní à wọ́n gba nìkan ní lólùkọ́ wa ìṣirọ̀ ní bá samim ọba ní à ìwọ́n wọ́n pè yìí wọ́n wọ́n wáyọ̀ náà lọ́hùn bẹ́ẹ̀ o. ọrùn ogun tó ṣe pé tá nẹ́bí bá fẹ́ pin báyìí yóò pè sí wáyé sí wáyé ni ọlọ́run ìmísí àtọ̀dọ̀ ọlọ́run wá ní òfìfì ọlọ́run náà lọ pé fẹ́lẹ́ yìí márùn-ún fẹ́yìí mẹ́ta fẹ́yìí méjì ọlọ́run ni ọ̀sọ̀ bẹ́ẹ̀ èyí sàn ẹbí ó fi bẹ́ẹ̀ ọba ní à gbó wọn ti apin síra wọn yìí wọn ò wáyọ̀ ní ọlọ́run bí wọ́n pín yìí àwọn sọ̀hábà bá dà ọ̀ mẹ́ni tí ń jà nẹ́bí àfa àwọn ọmọ pé òun gbẹ̀mí rẹ̀ ìdíjọ́ ọlọ́run ní kò fi lọ ìdíjọ́ ọlọ́run wá wò sùn ráì wọ́n ní sẹ́rí lè fàyà kòròjò mi ń dé èdè èhè dé èdè èhè yóò jáde mí ń gbé yóò jáde nù ìpínlẹ̀ rẹ̀ bàrà àdì rẹ̀ bí ìṣe ń wo ọmọkọ́mọ jáde wọn ò lè forí kó kúkú ń jọ nínú àmì wa bẹ̀rẹ̀ sí ṣàlàyé àwọn ọmọ tí ó bí jáde ó ní àwọn ń dàn tí wọ́n bá kírun dálẹ̀ báyìí ẹ máa wò ó sí irun yẹn rí ká àwọn òkín kankan nù nù wọn ṣùgbọ́n o mùsùlùmí wọn máa pa wọn máa fi tètè lulẹ̀ àwọn yẹn làwọn ẹni tí wọn wó yẹn sùn ọbẹ ti dẹ́ṣẹ̀ kan ìgbẹ́ yẹn mu ti wọn ni àkẹfẹ́rí ni ó ti kó nú ẹ̀sìn ó sì sìn lẹ́wọ̀n ní kẹfẹ́rí ni ó ti kó nú ẹ̀sìn ìsara wa mọ́ sọyìn dípò kí wọ́n sọ wípé lóòótọ́ mùmíní ni oṣù mọ́gbàgbé ẹ̀ ti díwọ̀n ní sọ bẹ́ẹ̀ wọ́n ní kẹfẹ́rí ni ó ti kó nú ẹ̀sìn kì í sara wa mọ́ àwọn yẹn ló ń pè ní kàwárí mo sọ pé ò lè rẹ́ni tó bá jẹ́ sàlàfí ìyá yọ kàn rí ẹnìkan tí ó wù àyàpá abágbé ní kẹfẹ abadan lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rárá mọ wá sọ wípé yìí ò túmọ̀ yìí pé ẹni tó bá sọ pé sáláfí lòun ẹni ọba jẹ́ kẹfẹ́rí kò ní pè ní kẹfẹ́rí yóò pè o ẹ má gbàgbé pé al-Mujaddid al-Imam Muhammad ibn Abdul Wahhab rahimahullah nínú nàìjíríà kìtìlì Islam mẹ́wàá tí wọ́n kọ ẹ̀rí fún wọn sọ síbẹ̀ wípé ádámù tẹ̀kẹ̀fìrì àìpé ní kèfèrí ẹni tọ́lọ́ ń bá pé ń kèfèrí àbánilẹ́bí pé ń kèfèrí ó lè jẹ́ kéèyàn gẹ́ jáde fún mẹ́sì tọ́lọ́ ń bá sọ pé ní ọba sì ń kẹ́ báyìí kèfèrí ní èèyàn ní òfìdí ẹ̀ múlẹ̀ sáré bá sọ pé ní ọba sì ń kẹ́ báyìí kèfèrí ní èèyàn òfìdí ẹ̀ múlẹ̀ àyẹ̀bẹ̀ pé yẹn ń lọ sí iyèméjì lórí pé sí ládùúgbò dáadáa yìí náà sáà pẹ̀lú bí ṣe ń ṣe èméjì yẹn wọ́n tọ̀hún ti jáde fún mi. alámọ̀rin tí mo fẹ́ yẹn yọ ẹ farabalẹ̀ gbọ́ mi òun ni yí pé bá a ti sọ pé kíní yìí lẹ́wọ̀n tó kò túmọ̀ yí pé ẹni tó bá jẹ́ sálàfì ẹni tó lọ́wọ́n bá pè ń kéfèé níbi tí lọ́gàn ni àbá nẹ́bí pè ń kéfèé kò ní ṣe kíni o kò ní pè ní kéfèé yóò pè. ṣùgbọ́n ká sun èèyàn kan lágbájá báyìí káwá ẹlẹ́ni kúfúrú pé lágbájá kéfèé rí ni làbúdà ẹ̀wọ̀n ń pè ní kúfùrù tí a yé ayẹgbẹ́ náà ọba tí ò tí gbọ́ súnà ẹ̀ tá ń gbé ọ sí iye nìyẹn o ọkàn bọ́ gbòòrò tó ń wí fún lágbájá àtàmẹ́nu kẹfẹ́rí nìyí à iná straight àwọn yẹn yànnẹ̀ kálídà mùkálẹ̀dà à kí ló dẹ̀dẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni àló tẹ̀rí ó tẹ̀ fún yẹn nígbà tó rẹ́nìkan tí ń bọ̀ kí báyìí kẹfẹ́rí ni yànnẹ̀ yẹ́dẹ̀kọ́lọ́ náà kálídà mùkálẹ̀dà Ike iná rẹ̀ gan tí ó wò gan kìí ṣe pé ó padà jáde. Bẹ́ẹ̀ ni ó máa gbé lọ gbére. Ẹ dákun kí ló ṣe bẹ́ẹ̀ ni owó kí yẹn ó ṣe báyìí ọ̀tẹ̀ ọ̀tẹ̀ fún yẹn. Ẹgbẹ́ wa ti rí ìtọ́jú ọ̀bálẹ̀ àbókúlẹ̀ gan. Lọ́sà yìí di orí ẹ̀ dànù náà. Wọ́n kọ́ sí hádùn fún náà. So ó gbẹ̀sọ̀ mo ti wá lọ́gbẹ̀sọ̀ tó ẹ tún gbọ́ mi lẹ́ẹ̀kan sí a sọ wípé ẹni tọ́lọ̀ ń bá pé nké bèrè káwa láàrin nké bẹ́ẹ̀ o àbí káwa sì méjì lórí ẹ̀ àbá nẹ́bí pé nké bèrè káwa láàrin pé bẹ́ẹ̀ á pé o ṣùgbọ́n pé wọn lọ́kàn ti sún yẹn báyìí ara wọn má jẹun tí ó fi ẹni tó fẹ́ pé nké bèrè yẹn ihun tó ṣe tó fi pé nké bèrè sọmọ onímọ̀ ó gbàgbé tí ó ṣe mistake tó ti bàlágà sọ̀dẹ̀ sí lọ́wọ́ bẹ́ẹ̀ ni yẹn pé ohun tó ń ṣe yìí kẹfẹ́ rí ni ó sọ ọ̀bá sí wọ́ o. ẹ wò sí àwọn nǹkan ọmọ kálẹ̀ yẹn ọ̀kan pè mí lórí fóònù nù wọn ó ní kí ni wọn ń pa àfáà láyé àfáà jàbàtì wọn ní nǹkan ẹyọ kan tó gbajúmọ̀ lọ́dọ̀ mi ò mọ̀ rí wọn ló máa ń wá jámẹ́ àgímọ́ mi mọ́ lára àgbà lọ́hùn ní ìpàdé ẹ̀rí mo gbọ́ wọn ní máa ń wá bẹ́ẹ̀ tí máa ń pẹ́ gan ní ọ̀dẹ̀ kírun jímọ̀ rẹ̀. mo ní tí mo kàn mọ̀ mọ́ náà ni pé kó wọ́ sùn lọ́dọ̀ tèmi kì í ṣe sáláfí mo fìdí ẹ̀ múlẹ̀ rẹ̀ nítorí àwọn tó bá jẹ́ sàlàfíà kì í ṣe pé wọ́n kàn wò sùn lágbájá báyìí kékeré ni. gbọ́dọ̀ tó wúwo ni wọ́n sábà jù kíákíá bẹ́ẹ̀ ni yóò ní wàhálà nù gidi kí wọ́n tó lè wò yẹn pé lágbájá kékeré ni. mo ní wọn mọ̀ ń parẹ́ ni ẹ̀ káwa ní mo ní nǹkan tó sì yé mi ni pé agbẹ́dọ̀ rí yàní tàwa fọlù ṣòro má jẹ̀ mọ́ a pé àǹtí fáwọn ìmọ̀ wà rẹ̀ kò sì ní sí nǹkan tí ọkọ̀ dàbí ní tàbí nílé lẹ́ ní kúkúrú yẹn ọba ní gbogbo àwọn yẹn wọ́n ti ní wọ́n ti rí ṣòro tù yẹn mo ní mo ní bí àpẹẹrẹ kan fún mi lápẹẹrẹ ó ní bí ṣé fàdà mo ah, ta tó mo ní jàbátá lọ́wọ́ bá ṣe àdàmú ó ṣe kọ́wọ́ tó fi jà ṣé àdàmú tó kún náà ti nineteen ninety two to this time ilẹ̀ máa ti rẹ̀ twenty three years ẹlòmíì ó ti ẹ̀dá yín náà àdá wa ń kálẹ̀ mí rẹ̀ ẹ eh? ó ti lọ bá sí àdá mi náà àbí ó ti ṣe ìkọ́ mọ́tòlẹ̀ fún jà fún ó ti ẹsẹ̀ mú tí mo gbà lérò náà nìyẹn ṣùgbọ́n o ọ̀rọ̀ rẹ̀ ò yà wá lẹ́nu wọn tó kí n tún fi ọ̀rọ̀ rẹ̀ lójú díẹ̀ ẹ má gbàlejò kálejò ń lu wa o ó ti dé kìsì ó ti dé gbòó gbogbo àdá máa ń gbọ́ késẹ́ẹ̀tì ìdè yẹn ó ta ni pẹ̀lú késẹ́ẹ̀tì ìranù ní ẹ̀ńgọ́ ni àrẹ́tì kẹ́ẹ̀tì ìdè yẹn máa bàjẹ́ pápátá ni àwọn kan mẹ́tọ́ lọ sọ ìwà láì késẹ́ẹ̀tì ló bàtà yé wọn jẹ́ àwọn ọmọ ìyá dáadáa àti lùsì wọn báyìí torí mo dáwọ́ kọ́ fi dá akọyọ fìlà fóònù orí náà ẹ máa gborí kì mẹ́ẹ̀ ló ọkọ̀ ògbọ́n láì fi ti léyìí kẹsẹ̀tì lásán lọ da táwọn èèyàn rú nítorí ìfẹ́ lójú díẹ̀ ni pé kájí ó lọ kájí dáfẹ́ ṣe kájí kó yé wa káyọ̀ pé wọn dáfẹ́ ṣe kótóbà lónìí ṣe takiléèdì ìyẹn ká ní ìdínà ti ṣe bá àlá ní ìdínà ẹ̀sìn ká ní ìdí takiléèdì takiléèdì pé màá máa fọ́lú èèyàn láì ní rẹ́ẹ̀dì tọ́lọ̀ ń bèè ti lè sìn ẹlẹ́nu tó lè rí nǹkan dáká ìyẹn ó béèrè lọ́wọ́ ẹnìyẹn pé mo fẹ́ kẹ́ ènìyàn lóòótọ́ èèyàn sọ pé àkàràmọ̀ fún mi lọ èèyàn sàdúrà fún tó fi lè pọ́n pọ́n lé àyà fún mi lọ àwọn àánẹ fún mi lọ àwọn àánẹ fún àwọn òkẹ́gun bẹ́ẹ̀ má fún kéré sí wa àwọn òde tó bẹ́ẹ̀ kó wọn ò tó mí ìdí yìí wọn ò lè súnmọ́ tòsí ọ̀dọ́ yìí káwọn ẹ̀dẹ̀ fi mọ ohun táwọn bá wọn sọ. ẹni tó wọn sọ á lè kàkẹ́ ó tún dí ìmọ̀ ọlọ́run dáadáa fi ẹ wá o ṣé ìdájọ́ ọlọ́run ni mo tẹ wí. àyà rẹ̀ ó sọ kìkìkì tààrẹ́ rí dọ́ báàgì ẹ̀ lọ́dọ̀ àdẹ́bì náà ẹ̀yàn kan lọ gbọ́ kẹsẹ́ẹ̀tì ìyẹn máa bàjẹ́ wá pátá gbọ́ kẹsẹ́ẹ̀tì. báwo gba àwọn àfáà sún lẹ́kọ̀ọ́ wá sẹ́nìkan mọ́ ọ wá sí wàhálà sílé ibi òun nìkan ní ọ̀kẹ́ padà. wọ́n sọ̀rọ̀ pé wọ́n ní ah, àwọn sheikh najim ah, wọ́n ní ah, àwọn ò tí wọ́n sọ àfáà tí wọ́n bá pẹ̀ wá torí sheikh najim máa ń lò dé أنت مقفل شوف هؤلاء مجانين نقول يقول هاي بعد لي يعني رفع عنهم القلم يعني ليه تشيري ما فتنا ودي يا أبو يعني لو ما لو جانا كومو sẹ́ni pé èyí àwọn òfin kò sí ẹ́sìn sí àti bí ìṣòro sí àwọn àmì ẹ̀sìn náà wà ní ìyá ọlọ́mọ àṣà àmì wa tó ṣe pé ìgbọ́ wa sọ fún mi tó ní ṣé kájàmù pé gbogbo àwọn sùúrùtù yẹn gbogbo sùúrùtù táwọn yẹn ẹsẹ̀ ìkọ́mọ́tò ìjà gbogbo ẹ̀ pátá ó lọ wá ṣé kájàmù ṣùgbọ́n ọ̀rọ̀ ọ̀yà mi lẹ́nu mi sì lọ nìyẹn òun ni pé àlẹ́ wọn sọ̀rọ̀ bèlì jẹ́ wọn ọ̀gbà mo tó jẹ́ kí wọ́n lè máa ṣe mọ́kìnsìn nìyẹn ṣùgbọ́n kí ni ẹ dàrú mọ́ lọ́wọ́ ni lóòótọ́ للإمام المجدد محمد بن الوهاب رحمه الله ìyẹn ọkàn níbẹ̀ wípé ànígbà àròjàre ìyẹ̀fẹ̀ láìmọ̀kan ṣùgbọ́n Ibn Taymi ni wọ́n ti ṣáríwò síra yẹn wọ́n ṣàlàyé pé ìtumọ̀ rẹ̀ ni wípé kì í ṣe pa àní sọ pé ń tọ̀ wọn ò ṣe kúfúrú. abẹ́ẹ̀dì gẹ̀ẹ́sì ń sìn nǹkan yẹn kúfúrú wọ́n máa ń pè kúfúrú náà láàpè ṣùgbọ́n gẹ́gẹ́ alára. ṣé kí èfèrè ni. Oh, ọ̀rọ̀ ni ò clear rárá so ẹni ti náà láàṣọ kò sí sọ orí jẹ́ mùsùlùmí yẹ ti ti mùsùlùmí náà ti kí láàṣọ pé mùsùlùmí kí láàṣọ pé sùn ti wá di bí sọ̀rọ̀ wà lásán ni ìyẹn ló sì gbọ́yé náà rọ ẹ òjò tí wọn láwọn fẹ́ bá a ṣe dìbẹ́tì táwọn àbáni ẹjọ́ àti ìmùnẹ́kọ́ṣà lórí ọ̀rọ̀ wọn ni ọ̀sáàrè mùtádọ̀ àwọn ni wọ́n fẹ́ máa kọ ohun tí wọ́n sọ̀rọ̀ lé lórí mo débi pé ọya máa kọ síbẹ̀ pé Abu Hanifa káfíọ́ owó àfinẹ́rì Khalida Muhammad pé kọ́ máa kọ sínú ẹ̀ ọ̀sáàrè mùtádọ̀ wọn ni ọwọ́ àwọn mọ̀ pé àwọn ọmọ báwọn sì máa kọ pé kò sí kílẹ̀ yóò ti ṣe èrèbá pàtàkì kọ́ láwọn àwọn gan kí nǹkan bí ọjà dé nínú rẹ̀ gan ara wọn sì mọ̀ báyìí tó ogun ti bò wọn àwọn àfẹ́ gba àwọn ìmọ̀mù náà wá rí èèmù ájà o. ẹ gbọ́dọ̀ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo àwọn agbọ́ késẹ́ẹ̀tì pẹ̀lẹ́pẹ̀lẹ́. sèyí máa ń ṣe sàlákì ni àlẹ́ àìlmọ̀ bíi tààlùm. ó gbà ni mo máa ń sọ pé ìyẹn lè mọ̀ ju rẹ ni lọ mọ́gbìyàn onímọ̀ rárá ẹ̀mí ọgbà kẹ́nìkan máa fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ lọ lórí tí fítínà yẹn fi wọnú wọnú ìlúwa ìlú ònírójú kò ní ráàyè ìpìlẹ̀ ìtàjẹ́lẹ̀ ìmàsòyàn gèfè ẹ lọ wádìí ẹ dáadáa lórí fígbà tó sáà tó sọlá fẹ́ ròyìn àwọn kàwárí jù yẹn wọ́n Ni wọ́n máa ṣe kí ni o wọ́n máa pa mùsùlùmí wọ́n sì máa fi kèfèrí lẹ́yìn. ìpìlẹ̀ ìtàjẹ́lẹ̀ ká nínú rẹ̀ máa dùn sí kí wọ́n sọ pé kéfìrí gbogbo yẹn náà bá òun ní ọ̀yà ni yóò mọ̀rọ̀ ogun náà ni pé bàbá ti lè bára wa wọ ká máa yí kọ́ńsó torí bẹ́ẹ̀ ká kíyè tí ọba máa ti ẹnu wa jáde. sọ nípa bẹ́ẹ̀ a sọ fún wa yìí pé àní kò ṣẹ̀tọ́ fún yẹn kan fún yẹn ní fásik ní pé ó jáde kó lóun tẹ̀lé àṣẹ ọlọ́run kò sì gbọ́dọ̀ lẹ́ni kúkú ìlà rìtádà ti àlè àfi ohun tó pe yẹn kọ́ sẹ́rí sọ́dọ̀ ẹ̀ ìlà miẹ́kùn sọ egungun kàlà tó ń sọ àwọn ọ̀bá rí bẹ́ẹ̀ mọ́ lónìí wọ́n máa ẹ̀ lọ. àgbọ̀yé hadith yẹn ó ní dẹ́nìkan bá sọ pé à ń tà fásik òkì yẹn à ń tẹ káfíìrù kébèrè ni níjà bàtà ti máa ń wí làlàlàlà yẹn fa in lam yakun kama qaal tó ń tọ́ wọn ọba rí bẹ́ẹ̀ mọ́ kana al-qaa'il ẹni tó sọ yẹn huwa al-mustahiqqu lil-wasf al-madhkur òun ló ní ìròyìn tó sọ yẹn wa in kana kama qaal tọ́ba arí ti sọ yẹn lam yarji ilayhi bi shay lakin yakunu àfihàn ẹ̀dúgbọ́ kò tún ní bọ̀ lọ́fẹ̀ẹ́. ọ̀rọ̀ yóò sì kílẹ̀ ara rárá lẹ́yìn ní kúkúrú tó ń tọ̀ wọn ọ̀bá rí bẹ́ẹ̀ mọ́ ọ padà sọ́dọ̀ ẹ̀ tó ń wọn bá jẹ́ kéèké tó ṣe lẹ́ mọ́ yẹn kò tún ní bọ̀ lọ́fẹ̀ẹ́ yóò tún bọ̀ báyìí sí kíní o ah, ni ò rárá padà rí bẹ́ẹ̀ tó tọ́ tó wí ní padà jẹ́ bẹ́ẹ̀ òun náà wọn lọ bó ti yé bẹ́ẹ̀ ní ìsìn tí kúrò ọba padà sọ́dọ̀ ẹ̀ yóò sì jẹ lẹ́sẹ̀ kí láyé téèyàn fi ní gbẹ̀mẹ̀ dá nígbà. ọyìn pé nǹkan téèyàn ọ̀sán lásán òun ni pé ìbáàbòlì mùsùlùm òtò kí mùsùlùm máa ṣe kí ni o ká máa búra wọn òtò kò ní fèsìkì ìjáde kó nù tẹ̀lá sí ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ kí wọ́n á bára wọn jà iṣẹ́ àìnígbàgbọ́ tíyẹn sì sẹ ọmọ bẹ ṣùgbọ́n pé lágbájá ń dorí pé ah, ọkùnrin kèfèrí yẹn kí ló dájú pé ń kèfèrí ìjà tí wọ́n jà lánàá ńkọ́. hadith mi dọ́wọ́ alábẹ́rẹ̀ ó ní wàbí kí ni wàbí sanadi àmì àbíjà. wàbí sanadi àmì àbíjà sani àmì sani àmì àbíjà sọ ọtún lọ́wọ́ fún mọ̀nìjẹ́ àlọ́gbọ́dọ̀ àbí wàwọ̀ yàrá mu fọ́kọ̀dọ̀ kọ́kọ̀dọ̀ فليتبوى مقعده من النار وما دعا رجلا بالكفر أو قال عدو الله فكذلك إلا حارس عليه سبحانه إجازة هواه عن سنة جميل أصد أبي ذر رضي الله تعالى عنه أبي ذر سمع النبي صلى الله عليه وسلم يقول أقبض جتي الله صانفه من ادعى لغير أبي أنا أبقى بابا من بابا ẹni tí bàbá rẹ̀ ní ń bàbá rẹ̀ wọ́n bàbá òun ò wojú rí kò wó yìí yẹn bàbá mi ẹ̀wọ̀n pé náà nǹkan tí wọn ní òsè yí ipò ni sí ìlànà tó máa ń o àwọn tó máa máa lọ ṣàgbèrè ọba ayá tó máa bá dàgbà yóò sọ fún kóhùn kóhùn bì àbí kóhùn ní kẹ́nìkan náà ní èmi ní tòótọ́ ní tòótọ́ ìwọ ní kíni lẹ́yìn sọ yìí àdìgẹ́ni àlìwáládù ẹlẹ́kẹ́rà ọmọ yẹn obìnrin lónìí ọ̀lẹ́lẹ́ àhìrìn hajj ẹni tọ́lọ̀ ọba ayáwó yẹn tọ́lọ̀ ṣe ìṣekúṣe pẹ̀lú ẹ̀ tó fi wá lóyún ọmọ ni onígbọmọ wọ́n yìí tó gbajúmọ̀ láwùjọ wa ó wulẹ̀ bọ́ ṣe lásán ni ó ṣe fún rẹ̀ ní wọ́n lọ́lọ́mọ. ẹ̀ ń bá náà ọ̀rọ̀ mi yẹn dáadáa bẹ́ẹ̀ ni. báwa ni ẹ̀mí rẹ̀ kọ̀ kí lẹ̀mí rẹ̀ ń kọ́ mbẹ́ àmọ́ ó fún wọn jẹ́ kílẹ̀ mi yẹn ń kọ́ mẹ́. ọlọ́mọ ẹ jẹ́jẹ́ lọ fẹ́ yàwó ẹ̀ wò lọ́mọ tó ṣe bíbí lọ jí nǹkan ṣe pẹ̀lú rẹ̀ ó sì lọ jí nǹkan ṣe pẹ̀lú rẹ̀ ó sì bímọ fún ọ wọ́ọ̀lá níjọ́ kẹ̀mí àtàwọn ọ̀gá wa kẹ́ńjọ́ lọ. ẹ mọ̀ báwọn àgbàlagbà sí máa ń arìn díẹ̀ wọ́n kọ́kọ́ sọ wọ́n kọ́kọ́ fẹ́yẹ̀ sákèsí pé wọ́n bẹ́ẹ̀ ni lágbájá gbámọ́wọ́ tán wọ́n fẹ́ sọ̀rọ̀ nìyẹn àwọn akọjá wọn ni tó dé nìyẹn mo ni mo rí dáadáa èèyàn kan bẹ tó pàtàkì nílò ìtọ gbọngbọn tó yẹ pé tí wọn bá ń sọ pé èèyàn níyìn o tí wọn bá dákọ mí ní báyìí tí wọn bí pẹ ẹkẹta ọyẹ kọkàn ní gbogbo sẹ́yìn ìbò ti tó ẹni tó bí nìyẹn mọ ah! bó wà níbi tá a mọ̀ mọ́ yẹn ti jẹ́ torí mi náà mò ń bọ̀ wọ́n ní bẹ́ẹ̀ ìyá rẹ̀ wá sí palapàla ń bì yìí wọ́n wá lóyún ẹ̀. kò sì tó bẹ́ẹ̀ kó kílíìmù ẹ̀ bàbá yẹn tó sì fi ó sì ẹ̀ ló fi kinní yẹn sí lára yán ọmọ dáadáa tí ni ìyẹn ní ìyè ògo sẹ́yìn nìyẹn jẹ́ ń tẹ̀ ò lè gbá mú ti kọjá ẹni tí wọ́n lọ gbé bàbá ní bàbá ẹ̀yin tẹ́ ti máa ń ságbèrè náà ẹ̀bẹ̀rù ọlọ́run wọ́n ti ẹ̀ ti wá sọ ọ́ di fáàrí wọ́n bá ti bíbí márùn báyìí wọ́n á para wọn mo tí wọ́n bẹ̀rẹ̀ nìyẹn wọ́n rí fóun ló lówó lórí jù wọ́n á lọ wá àwọn àtíkè tára wọn fi máa pupa àtọ́sẹ̀ wọ́n á di ọmọ kéèké ọ̀sán gẹ́gẹ́ ẹ lọ bẹ̀rù ọlọ́run ẹlẹ́ni ọmọ ayé wòrowòro ẹ ní ọmọ bíi mẹ́fà yẹn ẹ mẹ́rin náà ń tiẹ̀ mẹ́rin ní títa ni nínú ní mẹ́fẹ́ fàǹtò lọ́ọ̀ sákòjáde kó lé mi wọ́n lọ́mọ ogun tí ọkọ̀ ìlú rẹ̀ tó bá káàkiri olùwò ní mẹ́fẹ́ pàtó. torí bẹ́ẹ̀ ẹni tí bá lọ pé bàbá mi ń bà bẹ́ẹ̀ ń lọ yẹn bàbá ó mú lọ́rọ̀ gidi ni kì o ó mú lọ́rọ̀ gidi wọ́wọ́ yá àìlẹ̀ mọ̀ òun náà sì mọ̀ fẹ́ niyẹn ṣe bàbá òun ọkọ̀ di kásà ó ti ṣiṣẹ́ àìnígbàgbọ́ o. ومن ادعى قوما هو منه àbí láìsà húwa mínú ẹni tó bá rí pé ọlọ kèé sa ìjọ kan ó sì ti jọ yẹn lòun bí àwọn ìdílé kan ní ọmọ ilẹ̀ yóò bá tó tọ́ nílé bí kí yẹn fẹ́ kọjá lọ́nà ẹ̀fà sọlá àwọn ọmọ bẹ máa ń pè ní Nàìjíríà nínú ọmọ wa ọkọ àwọn àwàkọ ẹ̀yìn wa wo jẹ́ báyìí ó wò pé ah ṣẹ́yà ọmọ nàìjíríà sì lélẹ́yìí ẹgbẹ́ kan jọ ọmọ nàìjíríà fa káwá ló ń tọ̀wé sọmọ nàìjíríà lápẹ̀rẹ̀ ìdí lọ nìyí. alùpùpù à nàìjíríà tọkàntọkàn ni mí ẹ̀rí wá àwọn kan náà léwu àti gbogbo nǹkan lẹ̀ sí wa èyí ti tọwọ́ bọ̀ mí <laughs> gbogbo ẹ̀ ẹ̀ fáwọn olóṣèlú máa ń ṣe bẹ́ẹ̀ mọ́ ní yorùbá làwọn fi jẹ gómìnà ńlẹ̀ yorùbá mọ́láàdì lòun òun gbé bíi àbá ní yorùbá lèmi náà ẹni wọ́n sọ pé ilẹ̀ ibo lọ́lọ́ ibo lè náà ẹni tó bá lọ pàpè mọ́ra ìjọ kan pé ìjọ mi ni tí èsì sara wọn èké ni fáliyẹ sábà wà mọ̀kà àdàwọ̀ mi nìyà ọwọ́ náà ibo ló ti máa di nínú náà o máa bèrè pé gbogbo nǹkan pátá ẹ̀rí ti dá sí ẹ̀rí ti dá sí lórí kíkà máa ń sọ pé àyàwó àrọ́mù ni ẹlòmíràn ni kí ló tún fi lè jára wọn ẹ̀ lóṣù ìgbà tó ti lè jáde pé kòrójù àǹtọ́ àti wò láti lò mú òrì ìbálàṣẹ ti lóhùn ọ̀fẹ́ ẹ́ kọ̀yẹ káràlù sùn lẹ̀ tí wọ́n máa lọ sí tẹ̀ fàyàwó náà tí wọ́n máa lọ kọ́kọ́ ń kú tọ́nu tí wọ́n máa sá tálùsùn ni wọn bá fẹ́ rọkọ̀ kó dẹ̀ sì lọ san gbogbo owó tí wọ́n máa ń san yẹn wọ́n máa wọ ọkọ̀ yẹn káàkiri lójú títì báyìí tí wọ́n máa rìn tí wọ́n kí wọ́n fẹ́ kú sẹ́ o ẹ̀lẹ́ o àṣẹ lọ́wọ́ ọkọ̀ yìí láǹbọ̀ ni. mo rọ̀ bá rìn ẹ́ díẹ̀ tọ́wọ́ fi ẹ̀gbẹ́ sí náà dá sí lọ́dún pé kòró ju àǹtán àti ìwé láti ìlú bẹ́ẹ̀ lé yẹn ní tí èsèjọ yẹn ní ìjọ mi ni èsèjọ ẹgbẹgbẹ ní nsọ sẹyìn ọfẹ yẹn fún atẹlẹ ń gbọ wí kóòmù mi báyìí òun ni pé bí ẹyà àbírìn àbí ìdílé náà pé yẹn máa ń ṣẹlẹ̀ tí wọ́n bá fẹ́ jẹ oyè ńlá bí àwọn oyè ńlá wọn tí wọ́n máa ń jẹ láwọn ilẹ̀ Yorùbá bí ọba bí àwọn oyè wọn tí wọ́n máa ń jẹ kí yàtọ̀ sí tẹ̀sí ní ìmọ̀lọ́yẹ ká máa fi yẹn yẹn ní orí ó ti wá lọ́sẹ̀ rẹ̀ sí bàbá Ibn Baz rahimahullah ṣé Ibn Baz àfìríkì ni wọn gẹ́gẹ́ báwọn àbá àti ṣe wá láǹfààní ọmọ Senegal ni wọn. mọ wọn kí ó lọ́dọ̀ àfa àwọn ọdọ àfa àbí wọ́n rí kí wọ́n kọ́ àlùṣe kò síbi ẹ̀kọ́ wọn orí mbẹ́ àbí ọ̀ lè rí gbogbo àwọn tí wọ́n ń jẹ látijọ́ tí wọ́n ń jẹ àfáà tí wọ́n sọ pé mufti diari mamlẹ́kàtì làwùdíyà sọ̀rọ̀díyà gbogbo alùsèkà alùsèkà torí àrọ́mọdọ́mọ Muhammad ibn Abdul Wahhab ni wọn bá yẹ di rẹ wọn zọrọ lọ láyé sàbẹdà àbùnà yìí Muhammad ibn Abdul Wahhab wọn ti lọ́dọ̀ àwọn afa ti rí fi di twenty lọ lọ yẹn ni wọn rí mọ rárá Quran ti pèsè wọn lórí gbogbo lórí. ẹ wá wọn á yanjú ohun tẹni tó rí ni ọ̀sẹ̀ kí ni <laughs> yóò lè yẹn wọn lọmọ kéwú títí ní yorùbá lùjọ ló ń kéwú lọ́dọ̀ wọn wọn náà ń wá alẹ́kọ̀ọ́ bí alẹ́kọ̀ọ́ wáyé wọn lè máa wájú òkú bíbá yìí náà wọn lè padà dì kẹ́kẹ́ àjìnnà ìjálẹ̀sì sheikh adnubaz ọ̀pá alẹ́kọ̀ọ́ yẹn jẹ rárá wọ́n ti padà rí dídá rẹ̀ kò dàkẹ́ pátápátá ọ̀dà èèyàn tán àwùjọ kú wá wọn padà gẹ́tù sì jẹ́wọ́ jẹ́wọ́ fún wọn làwọn ti rí iye mítà síkà rẹ̀ fi jù tí ọ̀sẹ̀ ni síkà rẹ̀ kù bẹ́ẹ̀ wá alágbólẹ̀ bóun ti ń ṣe jẹ́ níbẹ̀ ǹdí ń ké lọ́dọ̀ yín ti pẹ́ èmi èsì èèyàn tó lọ́dọ̀ àlùjọ níbí ọ̀la ìṣòwò tẹ̀ fẹ́ gbọ́ nìyà. ọ̀tọ́ bá ti pé òye ti mọ ni onídìí ká sọ pé ìdílé ẹni ọba ti nímọ̀ kọ́ máa yẹn ẹ lọ sí. ó sì lè jẹ́ ìdílé nítorí pé nùbú wà náà jẹ́ ìdílé ọlọ́run ọ̀wárìsà àwọ̀wárìsà Sùlẹ̀mọ́nù Dáúdà òsílẹ̀ ìfín bẹ́ẹ̀ sáfà bá jólùmọ̀ tọmọ ẹ̀ náà bá jólùmọ̀ ẹgbẹ́ sípò bàbẹ́ èsì lẹ́ẹ̀fi pé ẹ ṣe àwọn aṣọ ọdìrín ó lè dì ọba kéwú ọba ti kéwú pé ẹmọ oníkíní kẹlá ọyá máa yanjú ohun tí bàbá rẹ yanjú ìmọ̀kò kéwú àwa là á máa ń ṣe áà ah, ah, irọ́ ẹ̀yin wo lè máa ń ṣe. sọ ẹni tí èsì ìjọ yẹn ní àbá sọ pé ìjọ òun ni kì í ṣe gbẹgbẹ tó di jẹ ìyà àpẹẹrẹ ta lè mú wá fún ni. tọrọ lè ṣe wọn sùdà ààrẹ ti gẹ̀ẹ́sì tọrọ ń mọ̀ lẹ́mìí ẹ̀ báwa ni yẹn ṣèjọ òun ní tẹ́sí fẹ́ ló ń parẹ́ gan ni ó lè ṣe wọ́n sùtà táwọn bá gbàgbà pé ara wọn ní tòótọ́ òun ní ọ̀pọ̀lọpọ̀ máa lọ ṣe agbẹ̀yìnba ọ̀rọ̀ jẹ́ ẹni ọba papẹ̀ mọ́ra àjọ kan lẹ́yìn sàhúwẹ́ mímu kéde sára wọn fáliyẹ̀ tàbá wà mọ̀kàdàhù nínú náà kọlọ wọn náà bọlọ sọmọ adi sàmà nínú kíni o nínú náà. wọ́n mọ̀ ń dá àárọ̀ jùlọ abilékò fúri ẹni ọba pé èèyàn légèrè ọ tọ́ba pé èèyàn kẹ́ légèrè fèrè àtúndébi ọ̀rọ̀ yẹn. àwọn kọ́lá àdúwàláhì abọ́kọ̀jídá yẹn bá ní ọ̀tá ọlọ́run o. Ah! wọ̀lẹ́ yín sẹ́kẹ̀dà ni ẹni tọ́jú pé lọ́tọ̀ ọlọ́run yìí sọ̀tọ̀ ọlọ́run. ìlà àárọ̀ tí a lè fún tó sọ yẹn máa sẹ́rí sọ́dọ̀ ẹ̀ mo ní ọmọ àyànjú nǹkan rẹ̀ agbóye hadith yẹn wọ́n ní ọ̀dà àgbọ̀ yìí ń bẹ̀ ni pé èèwọ̀ ni ẹni tí èsì rìn yẹn kí yẹn sọ pé rìn òun ni ẹni tí èsì bàbá rẹ̀ kọ́ sọ pé bàbá òun ìkejì òun ni pé ìwà ẹ̀ṣẹ̀ ó lè jẹ́ kó kúrò dáadáa láti lè fi sí ẹni yẹn lọ́wọ́ níbi ẹ̀ṣẹ̀ tó ń dà yẹn gẹ́gẹ́ náà láti gbólóhùn kúfúrò fún ẹni tí ń bá mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ jà káfí lè siwọ́ ẹ̀rí pé níyẹn bá gbọ́ kúfùrù yẹn ara yẹn ọ̀tà kì í dígbé àwọn òbẹ̀dẹ̀ ńlá nínú ẹ̀rí fọ́nrán á báwọn má jẹ yàgẹ̀ yóò fẹ́. حديث مين لابي بابو قال حدثني عمر حدثنا عمر قال حدثني أبي قال حدثنا الأعمش قال حدثني عدي بن بن الثابت قال سمعت سليمان بن قلب رجلا من أصحاب النبي صلى الله عليه وسلم قال أفضل رجلان عند النبي صلى الله عليه وسلم وقدم أحدهما فاستجى غضبه غضبه حتى انتفخ وجهه وتغير فقال النبي صلى الله عليه وسلم إني لأعلم كلمة لو قال أن ذهب عنه ذلك فانطلق إليه رجل فأخبره يقول النبي يقول فأخبره بقول النبي صلى الله عليه وسلم قال دعوه بالله من الشيطان الرجيم قال أقال أقر به نفسه ومجنون عليه أوكي حديث yìí ni حدثنا عمر عمر صفوة wọ́n ní bàbá mi sọ wọ́n ní حدثنا الأعمش wọ́n ní bàbá mi sọ pé أعمش sọ fún wa yìí pé عدي بن ثابت yẹn náà sọ fún wa ó ní mo gbọ́ Sulaiman بن سورة ọlọ́run gbọ́kùnrin kan náà wọn sábẹ́ àmẹ́sọ̀ sílẹ̀ wọn ni ìsọ́bàrọ̀ jùlọ ní àyìn dàdàdì àwọn méjì kan ń búra wọn lọ́dọ̀ àmẹ́sọ̀ sílẹ̀ fọkọ́ di bá àṣìdókòmá bí kan ṣe sọ́ di ìbínú nìyẹn fàṣítàdà gbọ́dọ̀ bò ìbínú yẹn wà lé kankan hàtàntàfàkọ́ òwòjì òhó wọ́tàgàyà débi pé yàní ojú rẹ̀ dẹ̀ change gbogbo kásẹ̀ ọrùn rẹ̀ dìde ọ̀kọ́lẹ̀ nàbì aláṣọ sálámà sọ báyìí pé ìní ilẹ̀ àìlẹ̀mú kẹ́lì mẹ́ta èmi dẹ̀sí mọ́ gbólóhùn kan o. láwùkọ́ làhá làdáhàbà àǹdú alẹ́ ni yẹjìdù. sọ́bí ewì gbólóhùn yẹn inú ti ń bì yẹn dẹ̀sí máa kú òní sí. fàǹtọ́lá kọ ilé ìhì rọ́jò arákùnrin yẹn wá lọ bá ọ wá sọ fún dáàmú nẹ́bí wí ọ wá sọ fún pé tàá wù wá bíbí láì mí sọ pé a'udhu billahi minash shaitanir rajim wí bẹ́ẹ̀ ọkùnrin yẹn wá ní àtàrọ̀ bí bá sórí bẹ́ẹ̀ ìgbádùn ni àbí kí ló dé tó fi ní máa wí bẹ́ẹ̀. àmọ̀jìnnú nù aná sọ lérò pé mo ti fi èrè ni níbi àbùdá kòkó rẹ̀ kó lọ́dọ̀ mi. ẹ̀rí agbóyè hadith yìí wọ́n ní sẹ́rí alẹ́ sí àdàtàbílà minash shaitanir rajim kí yẹn bá fi a'udhu billahi minash shaitanir rajim tuzilu wahjal ghadab ó máa gbé ìtara àbínú kúrò bákan náà wọ́n tó mídù sọ̀rọ̀ ní dáf tọ́rẹ́jẹ̀ máa ń ru sí yẹn bá ń bí. ẹgbẹ́ náà kò fà sálùjọ́ ló lè fi kó sí yẹn lára àbínú wà bẹ́ẹ̀. torí àwọn àwọn ṣèyàfín wọ́n máa ń ní í ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ ẹ̀rí bí adé ti wá lórí ẹ̀. ìgbàdánù sọ̀sọ́ láńdọ́ lọ́sẹ̀ rẹ̀ ti ẹ̀dẹ̀rẹ́tì táwọn ọkùnrin méjì tẹsẹ̀ mọ́rin nígbà àwọn ọkàn anẹ́bí pẹ̀lú ìyáwó sọ̀fíà tí wọ́n ń sọ̀rọ̀ tó ìṣe ọlọ́run pé wọ́n gbé ẹwà ẹwà sọ̀fíà lélẹ̀ ìyàwó mi gangan lélẹ̀ wọ́n bá ní àwa ń bá tiwa lọ ní àwòrò gangan rárá ah, òṣìṣẹ́ ọlọ́run níbẹ̀ iná ṣàìtọ́ ni ẹbí lọ rírì lọ ni tẹ̀wá ṣe tọ́ ni ọ yáa jàrí gbìnìgbìnì àádán mọ̀jọ̀rọ̀ dáàmù bẹ́jẹ̀ ṣe máa ń ṣe ṣe máa ń gba bíi sẹ́ńtà àti bẹ́ẹ̀ làṣẹ sáà mẹ́ẹ̀ máa ń kiri sílẹ̀. tó ẹgbẹ́ lómi nìyí ó lè má rọ̀ ọmọ bí. wọ́n sì lè jáde pé jìnnà lọ́fà tó máa ṣe orúkí àfọ̀n abìmọ̀. nígbà máa lọ po a máa lọ po ọlẹ̀ rẹ̀ pọ̀ ẹ̀jẹ̀ kan máa tú lára ẹ̀ tí ò ní ní ìdìbò àfikẹ́jẹ̀ máa dálẹ̀ lára. tó máa dẹ̀ ṣe orúkí àfọ̀n sẹ́ńtẹ́ bá ń bínú bí ṣe ń bínú yẹn ẹ̀jẹ̀ máa máa rú lóbi yára pé ẹ̀rí pé ẹni tí bá ń bínú tó bá tún wá lọ ní ẹ̀jẹ̀ rúru òjijì ní kú wọ́n máa ń bọ́ sí àbí tọ́lọ́run bá fẹ́ lókun. nǹkan kan lè dún ìbínú lọ́sẹ̀ fẹ́ fi dìde wò yà bá ìyọkàn lọ lẹ́lẹ́ kan náà ẹni tẹ lọ bọ́ bẹ́ẹ́ gbé kùmà bọ́ bẹ́ẹ́ fẹ́ gbà lóko kíní ẹ̀jẹ̀ ru tí ń dà láàmú yẹn ìbínú tí wọ́n á fún kíní ẹ̀ wá ti wọ́n ti wá lágbára gẹ́gẹ́ bó ti ṣe ọlọ́run ti sọ pé tẹ́ni ẹ bá ti a'udhu billahi minash shaitani rajim bínú yẹn máa lọlẹ̀ gbogbo àwọn tá a máa ń bínú ẹ̀jẹ̀ ayé padà ẹgbẹ́ wọn sọ pé ìbínú kọ̀ mọ̀ pé olówó òun ò ṣe kí ni o lẹ́sẹ̀lẹ̀ ìbínú sẹ́ríjọ́ kẹrẹ́rìn yẹn pọ̀ ìbínú ìṣẹ́jú kan padà ìdí ní wákàtí kan lè baṣẹ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n jẹ́ ṣe pé ẹ sì fẹ́ rí ipò báyìí ní ṣe tò orí yóò dìgò tó ti fọ́ọ̀dì àbọ̀ onídàálẹ̀ àlọ́kà àyàhátà yàrá táyé bó zòjá yìí náà ń fa á wọ́n yẹ àwọn odò ṣáyé òun ìṣàbà bẹ́lẹ̀ fọ́ọ̀rì àdì àìháàtà ó jìnà yàrá táyé bó zòjájó ìlà nfa á kígò sọ̀pọ̀ nígbà tó bá ti fọ́ wọ̀yẹ̀ ọ̀hún ló ṣe é kó ní ẹni tó ti dàgbà kọ́ wá sọ pé òun fẹ́ ṣe kí ni o òun fẹ́ padà sí kí ni o ṣàbà bẹ́lẹ̀ fọ́ọ̀rì àdì ọ̀dọ́ sọ̀rọ̀. So, bẹ́ẹ̀ náà ní ìbínú ó lè jọ́rọ̀ lẹ lórí ojú lẹ bá wá sí ìjú lẹ kọ́lá ìbínú lọ́dẹ̀fà kò sí yanjú mọ́. gẹ́gẹ́ gbogbo àwa sínú wa lé wọ́n fẹ́ fẹ́ lójú mọ́jọ́ ti lọ wọ́n fẹ́ fẹ́ lójú gan mọ́jọ́ ti lọ láti tó lè kan ní ìsìn ṣáàlà ọmọ àtọ́jọ́ mẹ́ẹ̀ẹ́dógún ó súnmọ́ kó ṣe pé tẹ̀síìrì láti ní ọ̀sẹ̀ tó mọ̀ ṣáàlà. afáwọn alhafiz wọn láti sọ àsọlé lórí ọ̀rọ̀ arákùnrin yẹn ìpè sóhun ti ya wèrè ni ishaf ha tó tó sọ pé kọ́ máa lọ wọ́n ní a sì lè sọ pé ishaf yẹn wípé ọ̀rọ̀ yẹn ẹnu ànábì ló ti wá pé nílẹ̀ jẹ̀rẹ̀ eléyà ọmọ ohun tí ń ṣe wọ́n fẹ́ máa ṣiṣẹ́ kúfúrú ni wọ́n fẹ́ amúnẹ́fìkì àìpé ìbínú ti gbojú ẹ̀ kò jẹ́ ọmọ ohun tí ń ṣe mọ́. nítorí pé nìyẹn kọ nẹ̀ sí hatan lẹ́gbẹ̀ẹ́ ẹ̀ rẹ̀ dàbí ọ̀rọ̀ arábìnrin ìjẹ́ ló tọ́ ọmọ ẹ̀ ṣáìsì ọlọ́dún ó ti sáré wọ́n bẹ̀rẹ̀ sí ní sunkún ó ti sọ ọlọ́run sọ fún pé ìtẹ̀kìlá wàásù bìrì bẹ̀rù ọlọ́run ọwọ́ abẹ́ẹ̀ ni ṣe sùúrù bàbá ni ìlẹ́yìíkà àní làmùtúsí àbí làmùtúsọ bèèmà ọsíp ìwọ̀n tó kàn mí ọkàn ọ ẹni ọkàn lọ́mọ ọ á sì wá àti gbóná fún mi wá àti akọ ọ ah, à ìjọ ọlọ́run yà yípo àwọn ọ̀fẹ́ òjijì ọlọ́run ọ̀dà bíi tiẹ̀ tí wọ́n tún wá wá sí mi wẹ́n ọlọ́run pọ́ mẹ́lòmíì mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lọ́gbọ̀n ẹ̀hìn ọ̀pá mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ìwọ ló sì kẹrìndínlọ́gbọ̀n. wọ́n sọ pé kọ́sọ̀ ẹ̀ lọ́ọ̀ pẹ̀lú onírẹ̀ rẹ̀ lọ. òṣìṣẹ́ lọ́run dẹ̀ yípo. lóde ìyá àwọn yẹn bá sọ fún pé ọ̀mẹ́ nítorí bá wí lẹ́ẹ̀kan ni ní ìta lọ́nà òṣìṣẹ́ lọ́run ẹ òṣìṣẹ́ lọ́run lòún bá wí. wọ́n jẹ́ ẹ̀kẹ́rin bàbá di kàbìkàbì ó di ilé òjijì ọlọ sọlọlọ àṣọlá wọn ní kọ bàbá wà bù gate man kọ bá lẹ́nu ọ̀nà òjijì ọlọ wọn bá lọ bó òjijì ọlọ ẹ̀fọ́ bó òjijì ọlọ nínú hákù rẹ̀ àwọn obìnrin lè lọ wọlé bá kò sí nínú hákù tiwa o obìnrin olóbìnrin ẹjọ wà nù kọ̀rọ̀kọ̀rọ̀ àdáwò ni ọkẹ́ yẹrẹ nàbọ̀ díẹ̀ bẹ́ẹ̀ ọwọ́ ni ìmọ̀ pé wọ́n ni nígbà wọlé òjijì ọlọ ni ẹ̀ pa ògbóró mọ́.

ẹyẹ kàdí tẹ ẹyọkan rẹ a máa padà síbi ọ̀rọ̀ bínú yẹn ṣáàlà tó nígbà mi ẹkẹ ẹyọkan tó kù yẹn. عن عبد الله قال ما من مسلمين إلا بينها بينهما من الله عز وجل ستر قال أحدهما لصاحبه كلمة رجل فقد خلق ستر الله وإذا قال حدوم الآخر أنت كافر فقد كفر ẹwọ hadith eléyìí náà hasanun ló rẹ rìhì kìí ṣe pẹ ládìsí yìí ló fi lálàáfíà ṣùgbọ́n pẹ ládìsí mi. wọ́n ní hadassana khalad ibn yahya khalad ibn yahya ọ̀sọ̀ fún wa wọ́n ní sufiyan lọ́wọ́ látọ̀dọ̀ yazid ibn abi ziyad látọ̀dọ̀ amr ibn salama látọ̀dọ̀ abdullah àtọ̀gbé abdullahi taniya abdullahi bin Mas'ud radiyallahu ta'ala anhu ó ní kò sí mùsùlùmí méjì kan àfi kọ́lọ́hún fi bíbọ́ àṣírí sí wọn láàrin àṣírí wọn ò ní tú ṣùgbọ́n wọn lè fatún ní àṣírí ní o. àyíká qala ahaduhuma li sahibihi kalimata hajar tí kẹ́nu àwọn méjèèjì bá ti sọ̀rọ̀ bàjẹ́ síra wọn kọ́kọ́ di haraqa sitrallahi àṣírí tọ́lọ́run fi sáà ni wọ́n ti tú nìyẹn wọ́n ti fa gàgá yẹn ya nìyẹn. ọ̀yìnbá kọ́lá àdúgbò wọn lè àká sẹ́nìkan ni wọ́n bá tó wá sọ fẹ́ni kejì tó tún ní à ń tàkà àfihàn ọkọ̀ di kákàrọ̀ àdúgbò máa ẹnìkan ti ya kẹfìrí láàrin kíni ọ láàrin àwọn méjèèjì ìyẹn náà ṣe déédéé nǹkan láàbí ṣe kíni ọ tàbí káwájú àwọn apàdà sí ọ̀rọ̀ kọ́dọ̀bù yẹn afẹ́ lójú díẹ̀ àwáyé kò sí gbogbo àná ẹ̀ lápadà lọ́ngbà tásìkò wa bá tó ẹ wàá rí ọba kòsì tí ìfẹ́ ọjà lọ tàrà ní lẹ́yìn dáadé ká àsọ́ọ̀lẹ̀ rẹ̀ alákèrè padà tún ṣe kíni ọ ọ padà tún mí ìmí ìkẹyìn lọ aláwọn ẹ̀kọ́ tá a lè mú bẹ̀ gan bí ọ̀rọ̀ ṣe kú rẹ̀ gan kà ń ṣàwọ́ ọjà lọ tàrà ní ha wọ́n nígbà tí ọ̀rẹ́ Abubakar Siddiq láìsàn tí ó ṣe déédéé ọlọ́jọ́ yẹn ó wá sọ fún ìyàwó àyíṣà ní àwòbákì ó ní mo tọ́ bẹ́ẹ̀ lé sí nínú dúkìá mi lásìkò lásìkò ìgbà tí mo ti bọ́ sínú ìjọba ẹ̀ ẹ̀kọ́ lọ́dún méjì àbọ̀ lórí kíni o lórí ìjọba ẹ lọ wádìí dúkìá mi tó lákọọ́lẹ̀ kí n tó bọ́ sórí ìjọba <laughs> sọ̀rọ̀ nìyẹn èyí tó bá wá lé sígbà mo fi wọ̀jọba ọba àtúbíhi ilal khalifati min ba'di ẹlòmíì tó bá tún padà di aláṣẹ ẹlọ́kọ̀ọ́ wọ́n ní gbàtà wọn padà wọ́n gbàtà bá kiri tó jáde láyé méjì làwọn rí ẹrú kan bẹ́ẹ̀ àwọn tó ń rírà fún mi kan tí máa fi ń bomi sóko wọn làwọn dẹ̀ sẹ́ńdẹ̀ sí wọn mọ́ rọ́jì ọlọ́tàlá ni ìyá wa ń ṣàwọn ẹni bára ni ìjáde àná ọmọ rọ bẹ́ẹ̀ kà wọn ni wọn rò wá bú ẹkú ọwọ́ ní ìdè rọ́ọ̀mọ́tò láyé aláàbẹ̀ ìkẹ́ ọlọ́nkọ́ àwọn bá bá àbúbákiri làkọ̀dẹ̀ á ti àbàmọ́ ń bà àdáhù tá a bá ń ṣẹ̀dí ìdá abákì ló ti bó ṣe ṣe yọ́mọ̀ àti kódà ń bá wa kí làwọn wà á sì ń jà. kẹ̀kẹ́ ń tọ́bẹ̀ ilé sí kó ń lọ bọ́ sórí oyè ẹ̀ lọ́ọ́ kó fẹ́ẹ́ náà àwọn tí wọ́n máa fi jọba ẹ̀rí àni ó kó wàhálà báwọn wọ́n tún dúkìá rẹ̀ wò méjì péré wọ́n tún bá ẹrú àti ràkúnmí. àwọn ní ìnàkì ìdálẹ́kàlà àyè bọ́ọ̀lì mọ̀ yẹn ìyàwó àyíṣà tún mọ́rọ̀ mi wá wọ́n ní fẹ́ràn rí àbákùn sùdík ìgbà tó lọ́jọ́ fẹ́ dé wọ́n wá béèrè pé ọjọ́ wo la wà yìí wọ́n ní ọjọ́ ìsìnlẹ́nì ní ọjọ́ mọ́ndé ó ní tí mo bẹ́ẹ̀ ti kú ní alẹ́ yìí ẹ̀mí wò pé ẹ̀mí retí mi lọ́la mọ́ ó ti parí náà nìyẹn o torí tóun nífẹ̀ẹ́ sí jù òun lọ́jọ́ yìí tó súnmọ́ kí ni o tó súnmọ́ ìjọ́ ní sọ̀tà lára ọ̀bádà bọ̀ sọ mi wọn náà bá sọ sí dèkì nígbà tásìkò òkú tó bá wọn sọ fún àyíṣà ọlọ́jà lọ́ọ̀tà lánàá ẹ̀rì àwọn ọ̀rọ̀ tó tún gbẹnu dálélẹ̀ ó nílò ọ̀pọ̀ aṣọ mi méjì ẹ̀rí pé èèyàn gbẹnu fẹ́ díẹ̀ aṣọ méjì yìí lọ́ọ́ fọ̀ ó rí fóun ti ń kú lọ ní aṣọ méjì yìí ó kó jáde lọ́ọ́ fọ̀ wọn kà sí ní bíhìmá aṣọ yìí ni kò fi sinmi.

tó lérò fóun lò dé náwó ń bí ìtọ́wá ni wọ́n ní mo ti bàbá rẹ̀ ó dì nìyẹn ọ̀rọ̀ títí ò tẹ́sí bẹ́ẹ̀ o Ibn Sa'ad wọn lọ́wọ́ látọ̀dọ̀ Àyíṣà wọn nígbà tọ́lẹ̀ abákọ̀rì Siddiq rọjò lọ sàrà Ọlọ́run wa pa ẹsẹ̀ orin pé làámú kàmọ́ yogi ní sàrà wà ní ẹ̀lẹ́ pàtà ìdá aṣọ́rajà sí ọmọ ọdọ́ àkọ́bí àṣọjọ. ó ní mo fi ọjọ́ ayé rẹ̀ òun fi búra ọ̀rọ̀ ò lè rọ̀ yẹn lọ́rọ̀ nígbà tí ikú bá dé wọ́n ní ìgbà tí àbákẹ́yọ̀ wá gbọ́ orin yẹn wọ́n sì ti ń kú lọ wọ́n wá ṣe kí ni o ọkà sọ kó lójú ọwọ́ anilẹ́ ìṣẹ̀kàdálì orin kọ́ ẹ̀kọ́ ọkọ fún mi ṣùgbọ́n ò ṣe rí ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́run sọ pé wọ̀já àti sákìrà tó mọ́ ò àti dáàlì kàmá ọ̀fun tàmí ìpọ̀kàkà kú ti dé ń tòótọ́ ìyẹn ní nǹkan tó ṣe pé wọn náà ń sọra fún tẹ́lẹ̀ tó ń fi kó mẹ́ àní lọ wo aṣọ mi méjì yìí bá ń fọ́ nítorí ìta wílẹ̀ kan wọ́n kà fínú ní fi hìnà inú aṣọ méjì yìí ní ká fi o fa iná lè ìyẹn mo fẹ́ kẹ́ jáde o fa iná lè tọ́lá àwọn tó wà láyé áhùwájú ilẹ̀ lè jẹ́ dídì mí náà ọ̀rọ̀ ni òye ẹ̀yin ni ò ti gbọ́ lárúbáwá yẹn ike àwọn tí ń bẹ láyé ní ìdí aṣọ tuntun jòkú lọ ẹ má sọ pé ẹ ra aṣọ tuntun fún mi aṣọ tí ti máa ń lò méjèèjì yìí náà ẹ lọ fọ òun ni ká fi sinmi sọ̀rọ̀ àwọn tó wà láyé nídìí kí ni o aṣọ tuntun ju tani lọ jòkú lọ ẹ̀rí kọ́lé yẹn o tún gbẹnu dán ìbùnú sáà dúró látọ̀dọ̀ ọ̀rọ̀ wa àti kọ́sìmù Muhammad wọn náà bá kẹ́ ọ̀sà sọ́lẹ̀ fún Aisha pé kí wọ́n sì mú sẹ́gbẹ̀ẹ́ òjíṣẹ́ ọlọ́run lọ́dẹ̀ kú wọ́n gbẹ́lẹ̀ wọ́n wá gbé yàní orí rẹ̀ síbi èjìká òjíṣẹ́ ọlọ́run láàdín yẹn wọ́n á fi ṣe déédéé bíi kọ́bùrù òjíṣẹ́ ọlọ́run wọ́n fi hàn pé bí wọ́n ti tò wọ́n nì òjíṣẹ́ ọlọ́run wà báyìí abákẹ́ wà báyìí umaru wà báyìí wọ́n bọ́ dé bẹ́ẹ̀ so eléyìí ni bí wọ́n ti sí láti máa tẹ̀síwájú ti lọ láti ọ̀sọ̀ lọ́wọ́ sílẹ̀ nígbà lọ́wọ́ kú wọ́n lè máa béèrè lọ́dọ̀ àwọn ọmọ sùkúù okunjọ tuesday láàrin magari ṣiṣà ọjọ́ kẹjọ nínú oṣù jumadal akhir ọdún kẹtàlá hijra ó sì jẹ ọmọ sixty three bá nẹbí náà ṣiṣẹ kí ni o ó sì jẹ ọmọ sixty three years. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ Thank you. ẹ máa bá wọn gbọ́wọ́ sí ìyànì ìtàbárò àyàn ṣe mọ̀ pé sí àbẹ́pọ̀ epo rọ̀bì bí wọ́n Now ayé tó ń pa di ẹ̀sìn bí ọ̀rọ̀ ọ̀nà wo bẹ́ẹ̀ ọ̀rọ̀ ló ń pa di ọ̀rọ̀ tó pé àmì bàbá rẹ̀ láàmú bàbá mi fún yẹn láti má ní rẹ̀ torí hadith yìí ń sọ ń pa ìrìn mọ́lẹ́bí ìdílé ní báyìí ni wá ààrẹ ti gẹ̀ẹ́sì àdéhùn yẹn sọ sọ̀rọ̀ àhàtà ìwọ̀n tá a fà Salman sọ yẹn kò túmọ̀ wípé kéèyàn máa sọ pé ìrìn báyìí lò nítorí pé à ń sọ sálá orin lẹ̀ sọ́sọ́ wípé ana afọ́gùlẹ̀ arọ́ bẹ́ẹ̀dà á mímkúrẹ́ tábàlì yẹn dá láhùn tó yá yé lárúbáwá èmi ànẹ́bì ni ọkàn ìjà sí pé mọ̀lẹ́bí mi kọ́ kùrẹ́sì bákan náà kìnìún kan gbajúmọ̀ ó jorin ṣùgbọ́n ànẹ́bí kan ìwé ọbọ̀ sí lẹ́nu ní ọlọ́run òfin mọ ànẹ́bí alukurani yìí dẹ̀ sọrin wọ́n ní ànẹ́ nàbí yìí làkàdé ànẹ́bùnú abdul mùsọ̀lẹ̀ ẹni gbọ́ fi ààrẹ tìrín ó yẹ pé kò sí láì ṣùgbọ́n tí ibi bá ń bẹ lára àárín yẹn ìyẹn lè má pè é mọ́ra rẹ̀ mọ̀rọ̀ bó ti yẹ kí n lọ pé mùsùlùmí ni mí wọ́n máa yẹ pé nẹ́ẹ̀lì yẹn máa ti sọ̀rọ̀ tọ́lá àwọn ẹni téèyàn fẹ́ máa fi yọ yẹn bóyá ní ojú àdìmọ́ wọn wá kí lèyàn fẹ́ máa fi wọn ti báàrí wọn lọ bá nìyẹn ti tó kọ̀tàkùrà wọn rárá kí yẹn kí Islam kẹ́ra rẹ̀ àti kó kiri ẹ̀ kẹ́ra kọ̀tàkùrà Islam ló lè kó àwọn afáà tí wọ́n bá wí wọ́n lè sọ pé àsákọ̀fì àlèkíní kan wọ́n máa wí kíní yẹn wọ́n máa wí rẹ̀ yẹn wọ́n máa wí wọn lọ bá tó kò sí wàhálà mi pé ká fira rẹ̀ ẹ wà alibani dàbí ti ṣe Muhammad bin Nasir alibani ìlú níjẹ́bẹ̀ kò sí láì fi ń bẹ̀ rárá mo rò bó ti yé bẹ́ẹ̀ lóòótọ́ ẹnìkan náà sọ wọ́n pé àbẹ̀lẹ̀ ìsìláàmù la abàlẹ̀ ń ṣèwà òdù ìdàkútàkàrọ̀ bí kọ́ ẹsẹ̀ ní àwọn tẹ̀mìrì ní bàbá àtẹ̀mí ní Islam tó ti ń sìn yẹn ni pé tó bá di ọ̀rọ̀ fáàrí kí yẹn má fi rẹ̀ ṣe fáàrí ṣe àwọn máa kí n gbọ́ kì í sì rẹ rẹ yóò fi ṣe báyìí ó yàtọ̀ sí pé wọ́n béèrè fínra ẹ̀wò ni ọ́ èèyàn sọ pé ìdílé báyìí ni mí táwọn èèyàn bá ń fi kọ́ ìsọ àbí tẹ̀mí mo ṣe báyìí lọ́dọ̀ pé mùsùlùmí lè rí táwọn èèyàn ti kílẹ̀ abẹ́ ọ̀tá kóra wọn rárá náà. lápẹẹrẹ ẹni pé pé bóyá ní rọmọdọ́nù ó jẹ́ àwọn àwẹ̀ àbí sọ́lá ní bẹ́ẹ̀ àbí kan àbí ìkòlù láti sọ̀lá yìí. àṣìgbẹ́ ẹlẹ́kìtì ni pé ọ̀rọ̀ iṣẹ́ náà wọ́n ti là fún lọ́sí wájú ọ̀rọ̀ pé ẹni tó wọ́n bá kú ọ̀rọ̀ ọba lè kẹ́rọ́ bẹ̀ sílẹ̀ sábà lè ṣe pọ̀ àgbẹ̀ pé ṣáàtú wa bẹ̀ kó gbọ́dọ̀ pa ẹran fún ọmọ yẹn. ẹ ẹ rí wọn ní tó kù bá kú pé kí ni ohun tí a lè ṣe fún bọ́yọ̀ jẹ ìrún sọ́run wàláyé lọ́dọ̀ àwọn arébípa àfáà àtàwọn olódò àbálẹ̀ mímọ̀ àti gbọ́ bí wọ́n tún ní wọ́n máa lọ bá àwọn èèyàn sẹ́run fa èèyàn lè bá èèyàn sẹ́run fa òdo ni o òdo kóríkórí gidi tó lágbára wọn ni kéèyàn sọ pé kán bó kú sẹ́run òdo tó lágbára gbogbo ẹni mo fi sọ òdo gbáà òdo ojú ẹja bẹ́ẹ̀ náà làwẹ̀ àwẹ̀ tíyẹn lè bá èèyàn sẹ́run bẹ́ẹ̀ káì òun ni àwọn ẹnẹ́dẹ́rù ẹ̀yin obìnrin yìí ń pariwo fa ẹni bá ti mẹ́kọ̀ọ́ máa lọ lé kúrò bó ti yé bẹ́ẹ̀ yẹn ẹ̀ ń pariwo ẹ̀ ń dìstọ́bù wa o àwẹ̀ ìlérí torí hadith kan wá sọ́sọ́ wípé ẹni tó bá kú wà á léyìí sọ tọ́mà á ń wà léyìí àwọn tó jẹ́ mọ̀lẹ́bí ẹ̀ máa máa gbà fún ó kú àwẹ̀ ẹ̀dẹ̀ sì wà lọ́rùn ẹ̀yìn mú ní àwẹ̀ ìlérí lẹ́yìn kó di dandan kó san irúfẹ́ àwẹ̀ yẹn tó bá mọ̀ wọn bá san. tó àtúntì àwẹ̀ tó ṣe yín kí àwẹ̀ ọ̀rẹ́ yẹn ní ṣùgbọ́n bọ́ ó dẹ̀ ti ní sàmókùn àti sàwẹ̀ yẹn ṣùgbọ́n pọ̀ sí níbẹ̀ lọ́rùn ẹ̀ ṣùgbọ́n yàtọ̀ síbẹ̀ èèyàn kú ọmọ àwọn èèyàn ní agẹ́ǹtì níbẹ̀rẹ̀ rọ̀mọ̀dá ìbálẹ̀ ẹ̀ bá gbà yókùn torí kílẹ̀ lẹ́nu àbótiẹ̀ rẹ̀ ní rọ̀mọ̀dá níbi méjì ìgbà tí padà tábìlì ó fi ó ti kú àwẹ̀ bíi twenty mẹ́rin àwa là agba èmi kò gbádùn ni láàyò kálí fún lọ́ọ̀bù náà fàyè là ṣáà. mo bọ̀ bá nìyẹn di bẹ́ẹ̀ mo bọ̀ bó ti clear kéèyàn sọ pé kábòkù kírun odò kórí ojú ẹ̀já ni. mo bó ti bẹ́ẹ̀ ni ìbéèrè wo lè tó béèrè ọmọ kékeré tó ṣe kí ni ọ ọmọ ẹ̀rí pé hadithi wa ó ní kullu gùlẹ́ẹ̀mì a máa ń sọ lóde ní ọmọ tá a bá lọ bí ọmọ tí gbogbo ọmọ tá a bá bí rọ yìí ní tún bí àkìkọ̀tì a ti fi dógò pé yóò lè sì fẹ́ òǹbí rẹ̀ pẹ̀lú ẹ̀rẹ́ súná tó bá pa fún ẹ̀rẹ́ súná tó bá pa fún jọ kejì obìnrin pé tọmọ yẹn bá kú kódà kó bá gba súná máa fẹ́ràn yẹn fún ọdẹ sì máa fi pè é mọ̀rọ̀ nìyẹn ti yé kódé yẹn ó fún lórúkọ èèyàn kàn sọ pé ẹja dámàlà á máa ṣe yàtà yòlò yọrọ èèyàn pẹ̀rẹ̀ yẹn tó wọ́n sì máa gbé ọmọ yẹn dìde tó máa jẹ́ ìkùnà fún yẹn tó ti wà náà hadith ṣá now okay now. Thank you àwọn ọ̀ránù tó ń ṣe nílẹ̀ yìí yẹn ẹni wọ́n ṣe kútúbà náà ní kó kírun àtàkàṣà ni tàkìlìdù ló bá wọn débẹ̀ mọ̀rẹ́ tí ń gbà tí àwọn àdúgbò tó dájímọ̀ tí wọ́n dájímọ̀ lẹ̀ kẹ́yìn ní tí wọ́n ya kó lẹ́yìn wa nínú àwọn tí wọ́n bá ń ya kó lẹ́yìn wa tòǹgbà wọn ya kó lẹ́yìn wa mọ̀rẹ́ tí ń gbà yẹn ẹ̀yin náà ẹ̀kọ́ àwọn kan ya àwọn kan ya nínú àwọn mẹ́ta tó gbọ̀ngbọ̀n àwọn tó wá kẹ́yìn yẹn ìgbà wọn ya kẹ́yìn àwọn wá fún ọmọ rẹ̀ ńgbà yẹn pé àà ẹ dàkú ẹ ń dábàá fi jẹ lè ẹ jẹ́ ọ́ dángájá lé pé yọ́ọ́ kà á yọ́ọ́ sì kírun yọ́ọ́ sì kú túbà yọ́ọ́ sì kírun wọ́n bá nírọ́ o èbí bí wọ́n ti ń ṣe níbì kan nìyẹn hàn làtàkìlì dùn ìyẹn ò sínú lànà lè mọ́mú wọn bẹ́ẹ̀ kó ṣe kú túbà inú iṣẹ́ rẹ̀ nìyẹn. tọ́wá ti ṣe kútúbà kan kiri. ọgbọ ọ̀rá nu èyí tá a máa ń ṣe lọ́dọ̀ àwọn àyàn lẹ́nu ìkẹ́ oníwà àti ni ẹ kí ni lè mọ́mù fẹ́ sí. lórí fáwọn mọ́mù yẹn náà sì ní lè mọ́mù ni wọ́n wọ̀n káàtó. bí mọ́mù bá káàtó ni bí àwọn mọ́mù ọ̀yọ́. wọn sọ pé tó ti inú wọ́n wọ́n ti bẹ̀rù rẹ̀ wọ́n mọ̀ pé eléyìí wọ́n bá rí pé tó lóògùn dé náà ní ńbẹ ọjọ́ orí ni ìmọ̀ ni ni gbogbo ẹ̀ ńbẹ tó kí ni wọ́n á ní ẹ̀rẹ́ abala lẹ̀ eléyìí lẹ̀ tó <laughs> bá mu rárá tó bá ti dàgbà kó yẹn lòmíì kọ́ máa lọ gbogbo ẹ̀ lọ bẹ́ẹ̀ ni a lè kí nínú táyà sókun yẹn lára a kàn lè kírun yẹn nínú ìtẹ́ bí káká yìí là ń bẹ àbí káká là ń sáré àbí mọ́gárì ṣùgbọ́n òkú gangan a lè nítorí pé àǹfààní wà fún tí wọ́n bá ti sí ọ̀rẹ́ dì báyìí ká lọ bí yẹn báyìí ká dẹ̀ lọ ẹ gómìnà tó obìnrin ni wọ́n pè wọ́n níbẹ̀ ni obìnrin tí máa ń gba ti kú. Ah! ẹ ẹ ti sọ fún mi wọ́n níbẹ̀ ni àwọn òbí máa dọ̀rùn mọ́ lójú alẹ́ ni adẹ̀dìbò láti rí. Ah! ìjọ ọlọ́run ni ọyẹ tọ́ka mi sí sáré rẹ̀ wọ́n bá júwèé ibi sí sáré rẹ̀ wá òjijì ọlọ́run débi wọn ní àtẹ́rí sáré yìí kìkì dọ́kùnkùn ni àlejò wa ti sàlá ó kírun òkú ti la ó ní pẹ̀lú òrùn tí mo kí ọlọ́run tẹ̀ ti fi tẹ̀ mọ́lẹ̀ mo rò bó ti rẹ̀ lókùn gbàtọ́ ipá lé lọ kírun sókù làwọn ti sin ọ̀rẹ́ dì báyìí kí ni ó mú wa pé àwa tẹ́ ilẹ̀ báyà tẹ̀ lọ́ọ̀kọ́ alẹ́ kírun bẹ̀rẹ̀ àdéhùn àti ọ̀rọ̀ àti àti. sẹ́yìn ní òmìnira ń bá ọ̀yà àbọ̀ àdéhùn àti ọ̀rọ̀. Náà. Náà. ẹ èmi gẹ́gẹ́ mi máa ń wojú ni pé èmi ò lérò báyẹn kọ́ sọ fún wa dáná o torí tó bá da ẹni tí ò ní jẹ́ èmi ní ọjà ìkẹ̀mẹ́ sì ti bá lọ sọ fún wa dáná o ṣe ìtọ́rù lásán ọlọ́run lọ́mà wa tó báwọn máa lẹ̀ wọ́n torí ẹ̀ tó kí yẹn ọ Ah, ayé wá lórí eléyàn tẹ́lẹ̀ pé mo jẹ́ ní lórí ẹ̀ kí sọ́ra. Ah, sí bẹ́ẹ̀ àpọ́nlé bàbá. yàní ọ̀rẹ́ bàbá èèyàn tó ti ń sìn àbí bàbá ọ̀rẹ́ èèyàn ìyẹn wà ń sọ pé bá mi ọ̀pọ̀ bá wí kò sínú ẹ̀ tẹ́wọ̀n bá ti kọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bí ẹni tí èso mi yẹn lè pè lọ́mọ tẹ́lẹ̀ náà nígbà tó ṣe pé èèyàn tọ́ lóru èdè mí ní ẹ̀kọ́ ọmọ